إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكفوا الله سبحانه وتعالى أطرى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله gẹ́gẹ́ bí لوري ṣe mo fẹ́ ṣe òun náà ni láti comment lórí àwọn ọ̀rọ̀ tí alfai moran tí wọ́n sọ mo rí wípé ọ̀rọ̀ wọn yẹ gùn so àti gbogbo ẹ̀tẹ́lẹ̀ kan náà nǹkan tó ṣe wípé a gba àsìkò ní ṣùgbọ́n bí mo ṣe ń rí èyí tí àwọn ikhwa tí wọ́n ń gé wá from post bí a sórí facebook ní àbọ̀n sẹ́ndì àwọn links ẹ̀ tí n bá ní time tí n bá wo èyí tó bá nídi káfíìsì sí àfíìsì sí lára àwọn nǹkan tí ó pàtàkì káfíìsì sí òun ni bíṣèkì moran bí wọ́n ṣe láwọn kúrò ní sọ́làfíà 1990 wọ́n kúrò ní sọ́làfíà 1990 tó ṣe pé òun náà ni wọ́n ń pè ní almadkhaliya àti aljamiya a ní Muhammad Amam Jami alayhi rahmatullah bàbá yìí àwọn àti ṣe gbọmbáàbù wọ́n wọ́ra tí bàbá yìí jáde láyé ní 1996 ṣégbùn báàzù disparage Muhammad Amani Jami wọ́n sọ́sọ́kúsọ ń parẹ̀ Sheikh Rabi tí ṣégbùn eh, báàzù jáde láyé àní wọn ó dàrú so èyí tó wá yani lẹ́nu òun ni pé tí Sheikh Imran wọ́n ní àwọn wà pẹ̀lú ṣégbùn báàzù àwọn wà pẹ̀lú Sheikh Fawzani àwọn pẹ̀lú ṣékùsẹ̀ ní kí tọ̀làfíà ti tún wà láwọn ń ṣe tọ̀làfíà àwọn àfáàtẹ̀ lẹ́n ṣe yìí kò rí nǹkan tó burú níbi tọ̀làfíà Muhammad Aman Jami bákan náà kò rí nǹkan tó burú níbi tọ̀làfíà Sheikh Rabi afáàzẹ àwọn ìṣẹ̀lẹ̀ tó ní ṣe pẹ̀lú 1990 tẹ́ǹsọ tó ń ṣe ogun Iraq mọ́ ogun Kuwait wọ́n rí nǹkan tó burú ń bẹ̀ the same position wọ́n ní tíṣẹ́ gbùnbá fi jáde láyé ní 1999 so Salafia 1990 wo láàrin fẹ́ sí alhamdulillah ilé àníkòsí tó ń jẹ́ bẹ́ ìfàtọ̀ táwọn kan máa ń bẹ tí wọ́n pín Salafia 1990 àwọn tíṣẹ́ Yusuf Qaradawi nínú tíra rẹ̀ ummatuna bayna qarnayn tí wọ́n pè ní as-salafiyun àwọn ni wọ́n ló yẹ kí wọ́n máa lo gbólóhùn yẹn fún torí pé ńgbà tí Sheikh Qaradawi tọ́pù wọn ní as-salafiyun al-jodod lára nǹkan tí wọ́n fi jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé títí wọ́n yàtọ̀ òun náà ni ìtako invitation allied forces ní ogun iraq àti kuwait so the shoes of west òun ni ìpè àwọn kan ní sọ̀làfíà 1990 kó wá ṣe pé àwọn tẹ́ ń pè bẹ́ẹ̀ àwọn tí àwọn àfáàtẹ ní ẹyọnú sí tẹ lórí mánájú wọn lẹ́wà àwọn tí wọn ní problem pẹ̀lú ni wọ́n ṣe gbọmbáàzù 1999 tán jáde láyé wọ́n ní ìṣù pẹ̀lú Sheikh Rabi lórí ìṣẹ̀lẹ̀ 1990 sọ yẹn Sheikh Bin Baz títí di 1996 tí Sheikh Muhammad Aman Jami jáde láyé wọ́n ní ìṣù pẹ̀lú wọn so bọ́ọ̀lẹ̀ yóò ṣe fẹ́ pẹ́ntì Sheikh Rabi Sheikh Muhammad Aman Jami bọ́ọ̀lẹ̀ ṣe fẹ́ pẹ́ntì wọn ní black fún wa nípa ọ̀rọ̀ gazu al-iraq lè kuwait nípa ọ̀rọ̀ pé iraki ó ṣe kí ni ó jà kuwait lógún tẹ́fẹ́ká gbà lọ́wọ́ yìí náà lára nǹkan tó tún yani lẹ́nu ò ní pé afá ìmúránù wọ́n gbà wípé àwọn rí scholarship ní túrù wani láwọn fi rí scholarship so tó túmọ̀ sí pé kí ni wámi gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ àwọn ni wọ́n mọ̀ tó dá so wọ́n kọ́ àwọn sí ibi ọ̀nà tí ó wà òkè wámi kí ni tí wọ́n wá sọ nípa al-Ikhwanul Muslimun nínú ìwé wọn tí a mọ̀ sí al-Mawsu'atu almuyassaratu ìwé wọn yìí wọ́n fi sọ̀rọ̀ nípa àwọn àdìyàn bákan náà wọ́n fi sọ̀rọ̀ nípa àwọn ahzab lóníranran ṣe ń gbà tí wọ́n sọ̀rọ̀ nípa àlèkwọ́n muslimun kí ní nǹkan tí wọ́n sọ nípa wọn الشيخ أبو عبد الصمد حفظه الله تعالى wọ́n ti bá wa ka ilé ìjáde bákan náà èmi náà gbé pósì yẹn jáde so lára nǹkan tí wọ́n sọ nínú tíra àwọn almusuwa almuyassara في الأديان والمذاهب والأحزاب المعاصرة Volume 1 page 203 or 204 wọ́n ní عددت الجماعة من أسلوب المواجهة المباشرة جماعة الإخوان المسلمون wọ́n padà fi sílẹ̀ mẹ́tọ́dì direct confrontation ma asultọ́tì hakima direct confrontation kama ní direct confrontation pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ìjọba tó ń ṣèjọba láwọn ìlú lima sababahu adam uslub min adrarin aw min idrarin bil jama'a nítorí ìnira sí mẹ́tọ́dì kama direct confrontation pẹ̀lú àwọn ìjọba ìnira tó ti fà fún jama'a yìí sọ́wọ́n ti Misra àwọ̀ Súríà ní Misra ni ní Syria ní haifu faqadat al-abida min al-qiyadat al-mu'athira débi pé kí ni jama yìí ó lùdí àwọn tí wọ́n jẹ́ influential leaders وتعرض المنضمون للجماعة للتعذيب àwọn tábí lọ́nà sí jama yìí wọ́n wá exposed sí ìjẹniyà fi sujúrù nínú ẹ̀wọ̀n wọ̀lmọ́tọ́kọ́láàṣì àti àwọn àyè ìkìnímọ́lé láwọn confinements lóríṣìíṣìí wọ́kátàfà ojú dúnmùl alẹ́ni eléyìí lè lọ síbi pé kí ni àwọn èèyàn orí wọn ní gbangba samá alẹ́dìkánà yusaid alẹ́ntishari dáawa tó ṣe pé ó máa lead àbí tó máa assist spread dáawa أصبح للجماعة سيطرة واضحة على نقابات المهنية إليه تشيكو فراديسي كي جماعة يني واني ìjẹgàbá lórí àwọn nìkọ̀ọ̀bá that is lápẹjú ìsìn NLC Nigeria Labour Congress àwọn ẹnìkọ̀ọ̀bá kan ni ẹ ti tìtà àwọn lọ́yà oríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn nǹkan báyìí láwùjọ Egypt ìgbà tí jẹ́mọ́ yóò lè jáde direct ma ṣèyí tó jẹ́ lọ́yà nu wọn wọ́n operate ní abẹ́ nìkọ́bà àwọn lọ́yà èyí tó jẹ́ engineer nínú wọn wọ́n operate ní abẹ́ nìkọ́bà àwọn engineer èyí tó jẹ́ teacher nínú wọn wọ́n operate lábẹ́ nìkọ́bà àwọn teachers ṣùgbọ́n ká ní àwọn fẹ́ jáde ní orúkọ ẹgbẹ́ yìí ilé ìṣòro fún wọn ní àsìkò tá à ń sọ yìí so wọ́n tẹ̀síwájú wọ́dùhúrù wọ́bẹ̀ fi sàhátù sí àfíà mùtẹ́lifà so bákanáà ìhàn ní àtúklẹ̀ ní gbangba àta politics lóníwọ̀nran látẹ́smọ̀lù hukumar misriya la حتى الآن بقيام بقيام أحزاب على أساس ديني ونتتدي أفكوسي الموسوعة الميسرة موقع first edition rẹ̀ in tí ó jáde bí àǹkàdù 1989 or thereabout ni ní first الموسوعة الميسرة yìí edition tí mo ń ká so 1420 òun ni ó jáde that was nǹkan bí 1999 1999 òun edition tí mo ń ká jáde so wọ́n sọ̀rọ̀ wámi lásán ní fi hàn wámi tán fún àfáìmọ̀rántà fún wọn ní scholarship jẹ́ pé túrù wọn ni wọ́n fi rí scholarship lọ study ní Saudi kí ni wá mìí sọ nípa alìkọ́wàá muslimun tó fi yàtọ̀ sí nǹkan tí Sheikh Abdulaziz Rayis sọ tó fi yàtọ̀ sí nǹkan tí Abdulghani Juma àti àwọn ikhwa al-ikhwa mashayikh tí wọ́n sọ láwùjọ wọn mìíràn wámi náà fi rinlẹ̀ wípé jama'at ìgbà tán rí pé ó ń kó ìnira báwọn àwọn operate ní abẹ́ àwọn nicobat inú wọ́n ti operate àti àwọn bọ́dí òṣìṣẹ́ onírànràn so wọ́n tẹ̀síwájú wọ́n ni látọ̀sùn ọ̀ṣà hukumatul misriya hatta al'an títí di àsìkò tí a ń kọ nǹkan yìí wọ́n ni ìjọba misro aláwọ̀ bíkíyàmì àzábin aláàsáàsì dìní káwọn èèyàn dá pátì kalẹ̀ on the basis of ẹ̀sìn bíkú jẹ́ ti adani ìkámi dìní fi síyàsà in tí ìjọba tí wọ́n fi kẹ́wọ́ òun ni pé kí ni àwọn òfẹ́ káwọn èèyàn ti ẹ̀sìn bọnú òṣèlú wàlẹ̀ ujúùrì àkọlìyà tí ń gẹ́rí mùsùlùmá bákan náà wọ́n tí wọ́n kì í ṣe mùsùlùmí náà ń bẹ nínú ìlú يحرم الإخوان من الأجور الشرع المعترف به èyí tí jọba ti sọ yìí kò lè jẹ́ kí al-Ikhwan Muslimun kí wọ́n máa ọpẹ́rẹ́tì gẹ́gẹ́ bí ẹgbẹ́ ní àwùjọ ẹgbẹ́ òṣèlú ní àwùjọ ní àsìkò báyẹ waqad tarrahum dhalika eléyìí tí jọba sọ yìí ó tì wọ́n lọ sí ibi tahaluf min ahzab al-mu'arada as-siyasiyya al-qa'imah láti lọ darapọ̀ mọ́ opposition party tí ó exist nígbà yẹn wàtẹ̀ṣkìl tàhálùfin yẹ́sùmọ̀ òláwọn bí dùkúlì mẹ́jìsì ṣáàbì mísìrì tó ìbẹ̀yẹn ni wọ́n parapọ̀ mọ́ àwọn opposition party tí ó sí lórúkọ ẹ̀sìn nípasẹ̀ pé kí ni àwọn náà fẹ́ wọ mẹ́jìsì ṣáàbì èyí tí a mọ̀ bí sí pàlíámẹ́ǹtì wọ́n fẹ́ wọ̀ ọ́ وقد استقطب هذا التحالف وبعض ممارسات الجماعة الأخرى بعض النقد wọ́n ní tàhálùfù yìí ìdarapọ̀ tó ṣẹlẹ̀ láàrin al-Ikhwan Muslimun àtàwọn ẹgbẹ́ òṣèlú tó ń bẹ láwùjọ nígbà yẹn ẹgbẹ́ òṣèlú tí ó wà ní orúkọ ẹ̀sìn tí al-Ikhwan Muslimun tí wọ́n dá kalẹ̀ ní orúkọ ẹ̀sìn ẹgbẹ́ yẹn wọ́n dá kalẹ̀ ní orúkọ ẹ̀sìn ní 1928 àwọn náà fẹ́ ní political party ṣùgbọ́n jọba ò gbà fún wọn torí pé wọ́n fẹ́ kí political party kan kó wà lórúkọ ẹ̀sìn eléyìí òun ló mú àwọn members àdìkún muslimun láti lọ darapọ̀ mọ́ àwọn political parties tí wọ́n gbórúkọ ẹ̀sìn rù wọ́n wá ní ìdarapọ̀ yìí wá ní ló ń sọ̀rọ̀ wọ́n ní ìdarapọ̀ yìí ní ìsẹ́kọ̀tọ́bá ààbẹ̀tàhálùfù wà bá àdúgbò màrà sáà ti jẹ́ mẹ́ra ìdárapọ̀ yìí nìyí ó fà àti àwọn nǹkan ní jíjẹ máa ń ṣe ó fà fún wọn báwọn nákùdì christianism bin báàdì mọ̀ àyídíà láti ọ̀dọ̀ àwọn míì tí wọ́n jẹ́ supporters wọn àti tán jẹ́ supporters alìkọ́wọ́ muslimun àwọn míì gẹ̀ tán jẹ́ supporters wọn wọ́n takò wọn pẹ́ bọ́ọ̀lẹ́ ṣe lọ darapọ̀ bákan náà àwọn tí wọ́n jẹ́ opposition fún ìkwánù gan náà takò wọn fi aksara min munasabati on more than one occasion lẹ́yìn wọ́n ni ma'áhìlú ala jama'ati ìkwán àwọn tí àwọn ní táwọn èèyàn mú against alkwan muslimun inna al-ma'áhìlú ala jama'ati ìkwán muslimin lára àwọn katáwọn èèyàn ní against wọn lam tẹ́kítọ́sí alalmawakiti siyasiya kò bá mọ́ lórí ọ̀rọ̀ òṣèlú position wọn nípa òṣèlú bal wujjiha la an-naqdu fi ba'd al-jawanib al-aqaidiyya àwọn èèyàn tó takò wọn ní àwọn agbègbè ní ìtòṣepọ̀ ní ṣe pẹ̀lú àkídà wal manhajiyya tó tún ní ṣe pẹ̀lú ìyẹn ìdarapọ̀ tí wọ́n lọ ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń ṣẹgbẹ́ ìsìláàmù tó ń pé àwọn ṣe àgbọ̀rọ̀ òṣèlú ni ìjọba ní àsìkò báyìí rẹ̀ ni ó bá nu political party ní orúkọ ẹ̀sìn pẹ̀lú ágímẹ́ǹtì pé àwọn míì tí wọ́n kì í ṣe mùsùlùmí náà wà ní inú ìlú sọ àwọn ò fẹ́ irú nǹkan bẹ́ẹ̀ sọgbọ́n tó rí pé káṣòṣèlú ni ẹ̀jẹ̀ àwọn ẹgbẹ́ yìí ni ìyẹn àlùkò mùsùlùmí wọ́n darapọ̀ mọ́ kí àwọn ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣe ẹgbẹ́ tí wọ́n wà lórúkọ ẹ̀sìn wọ́n darapọ̀ mọ́ wọn àwọn èèyàn criticize wọn àtàwọn míì tí wọ́n jẹ́ supporters wọn criticize wọn kámẹ́rà ti sọ àwọn opposition ṣùgbọ́n tí wọ́n fi rìn lẹ̀ pé kò bá mọ́ kò mọ́ lórí ọ̀rọ̀ òṣèlú nìkan ní eré àkídà náà àwọn èèyàn criticize wọn lérí àmánájì náà àwọn èèyàn criticize wọn wọ àkùnwọ́n àtìbáyé bákan náà àti ọ̀rọ̀ àwọn followers wọ́n fi criticize wọn ọ̀rọ̀ míì tí àwọn members wọn míì sọ lára nǹkan tó fi criticize ẹgbẹ́ yìí ni ọ̀nà nàíyẹ́tì àkọ ìdíyà ní ìtọ́níṣe pẹ̀lú àkídà wúkìdà albanna lára nǹkan tí wọ́n ní èdè ìsì asanbanna kọlu fi majali ta'adari sifati haraka shumuliya nígbà tí ó ń sọ àwọn attributes tó ń ka àwọn attributes ẹgbẹ́ tó ṣe rí tó wà comprehensive lára nǹkan tó fi kún ní pé wọ́n hakíkọ́ tún sùfíyà ipé ẹgbẹ́ àwọn yíò hakíkọ́ sùfíyà ni ẹgbẹ́ okókó sínú sùfí hakíkọ́ tó jẹ́ ti kíni ti sùfí wámi wọ́n sọ̀rọ̀ wọ́n tẹ̀síwájú wọ́n ni wà tasọ́wù wọ́n ni tasọ́wù tẹ̀lẹ̀ wà ní ló sọlé yóò wọ́n ní tasawuf ní kàmáwà ma'lum tẹ́rin táàmà ní mukhalifun liman hajji alisunna ó takò ìlànà alisunna wà láàlẹ̀ sheikh rahimahullah wà ní ń fẹ́ fún asambanna ọ̀rẹ́wọ̀ excuse fún wọ́n ní ó pọ́sílù kó ṣe pé sheikh kọlọ̀ọ̀bà òun náà ni àkíní ẹ̀yìn ìdàgbàsókè wọn àkọ́kọ́ máa tọ̀ríkọ́tìl àsọ̀fíà torí pé kí ni wọ́n ṣe tọ̀ríkọ́ àsọ̀fíà ẹ̀fí ìlúkọtọ́bà wá nìyẹn bí a ń tó influence wọn òun náà ni tọ̀ríkọ́ àsọ̀fíà tó ṣe pé kí ni tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ òun náà fi sọ ìfọ́n mùsùlùmúnù ipé kí ní kí lórúkọ ẹ̀ hakíkọ sòfíyà ni aw annahu arada taqriba ali tasawufi al-jama'a àbí in tó fẹ́ ṣe òní pé ó fẹ́ súnmọ́ àwọn onísúfí ó fẹ́ súnmọ́ mọ́ jama'a báwọn àpáwà náà ṣe fẹ́ ṣe láwùjọ wá ń yìí tó ṣe pé wọ́n fẹ́ sún àwọn onísúfí wọ́n fẹ́ sún wọn so wá ní sọ pé bí á nǹkan tó ṣe wípé àtàǹgbáná náà fẹ́ ṣe nìyẹn ó fẹ́ sún àwọn oníṣúfí mọ́jàmánì wà á dà maslakun kọ́ọ̀tẹ́ eléyìí ní wrong way dẹ̀ ni wrong method ni èmi kọ́ mo sọ wá mi ló sọ eléyìí ike wà á dà maslakun kọ́ọ̀tẹ́ eléyìí wrong method wrong way oníkábẹ́ sún àwọn oníṣúfí mọ́ jẹ̀má bí àpá ìmọ̀ràn náà ṣe láwọn fẹ́ ṣe láwùjọ yìí lè annahu yastahilu torí pé nǹkan tó ṣòro ní jamu al-haqqi bil-batil kákó òdodo papọ̀ mọ́ kí ni irọ́ illa bi-tanazuli wal-mudahana ẹni tí ó bá ṣe yẹn yìí yóò ṣe kí yóò ṣe mùdáhánà àtàgbọ́rá náà mọ̀ tí wọ́n mùdáhánà ni òun ni pé tó jódodo kéèyàn gbé jù sílẹ̀ láti lè yọ àwọn èèyàn kan nínú kéèyàn gbé òdodo jù sílẹ̀ láti lè fi yọ àwọn èèyàn kan nínú kò náà pè ní mùdáhánà nítorí òdodo a ní kò ń ṣe òdodo mọ́ tó dìgbà fẹ́ yọ wọn nú so olúwa ní sọ yìí pé kò pọ́síbù ìfẹ́ àtàbánà fẹ́ ṣe yẹn pẹ̀lú pé ó fẹ́ sọ àwọn oníṣúfí ma Germany in tí ó lè wọ́kì ní maslakun khafi ìlànà tí ó dání لأنه يستحيل نتوريكين كتشر الجمع الحق للباطل يكو يرقى قما ودودو يتشرني إلا بتنازل والمداهنة أفكي أن يشي مداهنة كده compromise àwọn kankan so compromise yẹn náà ni afáìmùránù ṣe ìsù láti lè fi fa àwọn oníṣúfí mọ́ra níbi ìlànà tí wọ́n tọ̀ yìí ṣùgbọ́n nǹkan tó ṣe láàmú òun ni pé apá ń takò sheik abdullahi zurais wọ́n ń takò amanu jami wọ́n ń takò sheik rabi almadkhali ẹ̀rẹ̀ gbà pé kí ni wámi àwọn ni wọ́n dúró déédé wámi tẹ́ sọ pé wọ́n dúró déédé yìí àwọn ni wọ́n sọ nǹkan ìtàwọn yẹn ní kẹ mẹ́ṣe náà ni wámi ń sọ nínú kíra wọn volume 1 ìyẹn almosuatu al-muyassara volume 1 page 203 203 till the page 204 wọ́n ní kama ukhida al-banna lára nǹkan tí wọ́n mú asambanna fún òní bá abu asibá araka nǹkan tí àwọn nínú àwọn tí wọ́n jẹ́ followers tí wọ́n ṣe al-ghuluw fi ijabihim bi sheikh ọ̀kọ̀dù òkìdá alábáàbí àtìbáyé araka lára àwọn kan ní tí wọ́n mú àwọn tí wọ́n jẹ́ sọ́rì àkàmà òkìdá gẹ́gẹ́ náà ni wọ́n mú alalbanna asanbanna wọ́n mú fún mọ́kífùhù àtàfúwìlì fi majari asmai wa sifat wípé asanbanna mufawwilu ẹni tí máa fi màámi sifat ìtumọ̀ àwọn ìròyìn ọlọ́wọ́ bá tí máa fi tìsọ́dọ̀ ọlọ́wọ́ bá ni so àwọn ìròyìn ọlọ́wọ́ bá wọ́n aláwọn ọmọ̀túnmọ̀ rẹ̀ ọlọ́mọba ló mọ̀túnmọ̀ àwọn ìròyìn yẹn eléyìí ni wọ́n ń pè ní kíni tọ̀fíìdù mahani sifat wọ́n ní lára àwọn kan tí wọ́n mú fún yẹn tó dẹ̀ jẹ́ ọ̀rọ̀ àkídà bákan wà àti bá rẹ̀ bídà ìdọ̀fíà kìláfà ti kìíyà albídà tún ìdọ̀fíà àsambánná lára nǹkan tó fi nílẹ̀ ni pé masala kìláfíà ni so kò ń ṣe nǹkan tí èèyàn ó lè mọ kí náà pè ní bídà ìdọ̀fíà bídíà òpin sí bídíà kìkíyà àti bídíà ìdọ̀fíyà bídíà ìdọ̀fíyà ní ṣókí òun ni nǹkan tó ṣe wípé ẹ̀sìn gbé wá ṣùgbọ́n bó o làá ṣe ṣe iye ìgbà wo làá ṣe iye ìgbà wo làá fi ṣe nǹkan yẹn bó o làá ṣe ṣe nǹkan yẹn àyẹ̀wò làá fi ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹ́tí ò bá sọ pé báyìí ni ká ti ṣe kí ẹ̀kan bá restrict ẹ̀pẹ́ báyìí la ṣe gbọ́dọ̀ ṣe ó ti ṣe bídá ìdọ̀fíà iye nọ́mbà báyìí la gbọ́dọ̀ ṣe ó ti ṣe bídá ìdọ̀fíà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sílé ní pé bídá ìdọ̀fíà fàtàbáná ní masala ìṣàdíyà kìláfíà ni so bẹ́ẹ̀ pé ní àmàlà ti gbélé àmọye bídíà ni ó wọlé wá mi sọ wípé nínú tíra wọn tako al-mawsu'atul muyassara wọn ni wọ́n mú àtàbánná أخذ على بعض أتباع الحركة bákan movement alìkọ́ musulmi ní lára àwọn nǹkan tí wọ́n mú àwọn members wọn míì fún alìkọ́lọ́wò fi ìṣàbí ibi sheikh afẹ́lbanna wọ́n ṣe ìkọjáàlà níbi ìfẹ́ tí wọ́n ní sí afẹ́lbanna kama sọ́dára tàbí àríhìn gẹ́gẹ́ bí àwọn kan wọn bó ṣe ṣẹlẹ̀ látọ̀dọ̀ wọn wọ́n fi sínú bracket àtìlmìsáni gẹ́gẹ́ bí umar tìlmìsáni ẹni tó jẹ́ olórí ẹlẹ́ẹ̀kẹta that is lẹ́yìn Hassan Banna Hassan Lodaibi jẹ́ lẹ́yìn Hassan Lodaibi òun ló kó umar tìlmìsáni òun ló jẹ́ olórí ẹlẹ́ẹ̀kẹta ó sọ àwọn ìkọjá àlàkan bákanáà wà lára àwọn kan tí wọ́n mú àwọn ẹni wọ̀nyí fún àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ́n pàṣẹpàṣẹ tó ṣe wípé Islam ò sọpọ́tì so eléyìí ó jẹ́ nǹkan tí wàmí sọ ṣé wàmí náà nísì pẹ̀lú tán sọ yìí ìbéèrè fún àfáìmọ̀rán ṣé ẹ sì gbà pé wàmí pẹ̀lú tọ́kọ sínú tí àwọn almusuwatul muyassara yìí ṣe ẹ sì gbà wípé wàmí moderate salafi ni wọ́n àbí wọ́n ṣe moderate salafi tẹ́lẹ̀ bá wọn náà fún yín ní níníà àwọn náà recommend bí tẹ́ máa ti lọ ọ̀dà àwọn àpá òlẹ́tì máa lọ gbọ́ alkọ wọn wọn àkọ́ ìlọ sọ́dọ̀ ṣe kọ́rọ́ yìí ẹ̀yìn fún ara yín lẹ́pàá lọ sọ́dọ̀ ṣe kọ́rọ́ yìí pẹ̀lú advice classmate yín kan tó yẹ kó kẹ́ mẹ́rin náà ní gbogbo tẹ́ fi lọ àwọn tán kó yín lọ ibì kan ìtànkọ nípa alùpùpù mùsùlùmí lélẹ́ yìí kí lélẹ́ yìí kí ni ìtawà ń sọ wọ́n dẹ̀ ti kọ kíní yìí nìsì ní nǹkan tó ṣe tó ti lé ní 40 years ní àbí tàbá wo láti 1980 náà there about so ká sọ pé nǹkan tó ti lé ní yàbí 30 years nìsì òun ni ìkẹyì oníwàmì ti kọ́ tí wọ́n kọ́ yìí so kí ni ẹfí ni wàmì tẹ́fí ń kọ̀ndẹ́mù Abdulaziz Rayis tẹ́fí ń kọ̀ndẹ́mù Sheikh Rabi tẹ́fí ń kọ̀ndẹ́mù Sheikh Ahmad Jami in tí ó yé wa nìyẹn akọ́kọ́ àti fi nílẹ̀ Sheikh Mubaz tẹ́ẹ̀lẹ́ra imọ́ sheik usemi tẹ́lẹ̀ra imá àwọn bàbá yìí wọn ní problem pẹ̀lú sheik rọ̀bí sheik amanu jami wọn ní problem pẹ̀lú wọn títí tí sheik amanu jami fi jáde láyé títí tí sheikun bá usemi fi jáde láyé wọn ní problem pẹ̀lú sheik rọ̀bí in fact sheik usemi wọ́n pe sheik rọ̀bí wọ́n kan wá ṣe lecture lọ́dọ̀ àwọn nípa YouTube ní tẹ́lẹ̀ tó ń kọ́ṣọ́nà àwọn èèyàn ṣékù fèmí wọn náà ṣe sáà léèkì lórí ẹni tí wọ́n tako nǹkan tí ṣékù rọ̀bí sọ níbẹ̀ yẹn so bóò ni ẹ̀ ṣe fẹ́ sẹ́lẹ̀ alìkùnwá mùsùlùmí fún wa láwùjọ wa níbà alhamdulillah mo ka póòsì kan tí àbúmọ̀ zídà tó kọ òun náà fi rinlẹ̀ fóun ti kọ nǹkan ní 2017 ẹni tó dá wàhálà eléyìí láwùjọ wa àkọ́kọ́ òun àbúmọ̀ zídà òun ló lọ gbé nǹkan tó ń ṣẹlẹ̀ tí Saudi ṣe fún Ikhwan òun ló gbé wá ló sọ̀rọ̀ ló kọ in tó lé nípa àwọn àfá Saudi tó lé nípa ìjọba Saudi ó dẹ̀ gbé sórí Facebook lẹ́ni tó fẹ́ dọ ọpọlọ àwọn ọmọ Nàìjíríà rú tó fẹ́ kó ìkórira àwọn àfá Saudi tó fẹ́ kó ìkórira ìjọba Saudi sí ọkàn ọmọ Nàìjíríà ṣé káwọn èèyàn káwọ́ gbé mara ìgbà kan káwọ́ gbé lá àbí kí ni àfá ìmọ̀ràn sọ kí lẹ́yìn pípọ̀ yìí ń sọ níwájú ni wọ́n àbúmọ̀ sídà tó ń fíìlì wípé òun lè condemn ó yẹ káwọn míì náà káwọn náà lè fíìlì fáwọn lè rí àti sí nǹkan tó sọ lọ́wọ́n pọ̀rọ̀ sàlàdíà 1990 ṣé kí ló kan àbúmọ̀ sídà níbi tó ń ṣẹlẹ̀ láàrin ìkùnánù àti ìjọba Saudi kí ló kan bẹ́ẹ̀ ṣùgbọ́n òun lọ yọjú sí nǹkan tí expect pé tóun káwọn dìdìrín kó jẹ́ àwọn tó bá mọ̀ pé tó ń sọ irọ́ ni wọ́n ṣe fún wọ́n ṣe rọ́dù fún nǹkan yẹn ìgbà tẹ́yìn náà tún jáde nísìnyí ẹ̀yìn náà tún láwọn nǹkan ní lọ́rùn mo ti ní ìṣẹ́ sàlàfíà ti ti yín mọ́ ìgbà ó lẹ́sọ pé sàlàfíà ti ti yín mọ́ ìjòkó tí ó tí wọ́n fọ́ ti yín fún ó ní wípé kò sẹ́ni tó fọ́ọ̀sì yín láti ṣe interview pẹ̀lú àwọn ṣèkọ́ ẹ̀yin fún ara yín lẹ́ ń ká bòròbòrò ń bẹ́ lẹ́ ń lálàsí gbọ̀ntẹ́ lálàsí ìgbàtẹ́wárí kí wọ́n gbé kinní sórí íńtánẹ́ẹ̀tì láti lè rí ìyọnú àwọn tẹ́ ti sọ̀rọ̀ against ẹ̀fà ìlọ́n kọtíra ẹ̀kọ́ gbogbo wọn ni bọ́ nínú tíra tẹ́ ẹ̀kùn dẹ́mù anú tíra ẹni ṣágbogbo eléyìí kò sẹ́ni tí ó mọ̀ tí ó gbọ́gbọ́n ká fi ẹran sẹ́nu ká wá kì tíra tẹ ẹ̀kọ́ ẹ̀kọ́ láti lè fi wójú ilé àwọn èèyàn tẹ́ ti takò mú ọdíò ní kó sí ń tẹ́lẹ̀ ṣe jùlọ ìsìnà kẹ́ dúró ti ọdíò tẹ́ ṣe that is interview tẹ́mọ̀ kan máa gbé síta tẹ́mọ̀ kan rìpọ́ọ̀dù ìsìnà kẹ́ dúró ti àbí kó ṣe pé kẹ́ kọ̀ndẹ́mù ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ míì àbí tíra ó lẹ́ni tẹ́ ṣe ó ní nǹkan tẹ́ ṣe tó gba àwọn àwáwí tẹ̀ ń sọ yẹn àwọn àwáwí tí ò rí bí lọ ní so wá mi ló sọ eléyìí nípa alifon muslimun ṣe agri pẹ̀lú ẹ̀ abẹ́ agri pẹ̀lú ẹ̀ torí pé wá mi àwọn náà kó ilọ̀ ọ̀dọ̀ àwọn àfáà tẹ́ gbọ́ lẹ́tọ̀ wọn tọ́jú àwọn àfáà dáadáa àwọn náà dẹ̀ ni wọ́n kó eléyìí láti nǹkan bí 1989 sẹ́yìn ọ̀sọ́ tí wọ́n ti kọ tíra tí wọ́n kọ yìí ṣe agri pẹ̀lú ẹ̀ àbẹ́ agri pẹ̀lú ẹ̀ hmm? kò ń ṣe 2022 mọ́kọ́ eh, o àbí 2021 àbí 2017 wọ́n ti kó ilé yìí láti nǹkan di 1989 tọ́bọ̀ àti wọn kájálẹ̀ yìí tọ́bọ̀ à 1420 ni tọ́bọ̀ à 1420 ni mo ń kájálẹ̀ that is uh, uh, how many years ni 1420 àwọn 1444 nísìn About 24 years back àwọn ni wọ́n sọ̀rọ̀ nípa alùpàánù wọ́n ṣe sọ yìí náà ní àfikún wà ní tẹ́ sọ yìí tó ṣe pàwọn náà mú ìlọ́sọ́rọ̀ àwọn àfá tẹ́kẹ̀ lọ́dọ̀ wọn àwọn tẹ́lẹ̀ gbọ́ lẹ́kṣọ́ wọn tán rẹ́kọmẹ́ndì àbláyé sọ yìí sí fún yín ẹ jẹ́ kí a tún gbọ́ nǹkan tí wọ́n tún sọ nípa àwọn míì tẹ́fẹ́ darapọ̀ tàbátọ̀ sí volume 1 yìí náà page 84 volume 1 page 244 wọ́n 44 ń pa àtìjàníyà wọ́n ti wá sọ̀rọ̀ ń pa wọn lọ àwọn ní wàyẹ̀ tẹ́jì omi máa sábà kọ́ yóò wá kílẹ̀ níbi àwọn nǹkan tó ti ṣíwájú anna tijaniyin anna tijaniyin ike àwọn tijani àwọn ti sẹ́ẹ̀tì tijaniya ni mubtadi'una fi ibadatihim mubtadi'una fi ibadatihim wọ́n ní ó kílẹ̀ níbi ta ti ti síwájú yìí wọ́n ti ka àwọn dọ̀làlá àtàwọn dídá àwọn Tìjàníyà lọ wọ́n sọ̀rọ̀ pa Ahmad Tìjàní àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n ní wà kílẹ̀ níbi àwọn kẹta ti ti síwájú yìí anna Tìjàní yìí ipé àwọn Tìjàní yìí mubtadi'una fi ibadatihim oníbídíà ni wọ́n níbi ìjọsìn wọn wa kullu bid'atin dọ̀làlá bẹ́ẹ̀ ni gbogbo bídíà ànù ni ni annahum záàbù ilẹ̀ tàṣíṣì àdìyẹ́tì bí záàkìá torí wípé wọ́n lọ ṣàlẹ́ṣà àwọn àdúà kan ipa àwọn ọmọ ṣe rí ìwà rí bẹ̀tì fi ṣọ́rì àwọn àdúà tí ó lẹ́rìí inú ṣẹ̀ríà tí ó wá láti inú ṣẹ̀ríà wà ázamu náà sàbí ìbàdátin mu'ayyanatin fi àwùkọ́tin mahsusatin wọ́n wá ní káwọn èèyàn máa ṣe àwọn ìjọsìn kan ní àwọn àsìkò kan látẹ̀tẹ́ni ilẹ̀ àfà àwọn ìjọsìn tí ó nípìlẹ̀ fadlan an lahum mu'taqadatin tukhriju takhruju liman ya'taniquha anil milla bákan náà ká má ti sọ àwọn àdìọ́kàn tó ṣe wípé wọ́n tún ní takhruju liman ya'taniquha anilmila tó ṣe wípé yóò gbé ẹni tó ṣe wípé ó bá níwádìí ọkàn yóò gbé kúrò mùsùlámù kalkaul bil hulul ní ká máa sọ wípé àyẹ̀ká kó sí ààrẹ èèyàn kan bí ọlọ́mọba subhanahu ní alhulul walitihad àtàwọn kan ìkẹ̀kẹ̀ náà ni wọ́n ìwọ́ ọ̀rọ̀ tí ọmọ fi ń tì sí ọ̀dọ̀ rọ́bíà àdàwíyà ike ana man àhàwá wa man àhàwá àná náà ruhani àlànà bádana ìmìlẹ̀ ní tí mo nífẹ̀ẹ́ sí ẹni tí mo nífẹ̀ẹ́ sí náà lè nínú àwa méjèèjì ẹ̀mí kan ni wọ́n ta kó sínú ara kan so eléyìí a máa rí ní volume one page two hundred and eighty four wàá mi ló sọ lẹ́yìn pàtìjà níyàwó èyí tẹ̀ sọ fún wa pé Ahmad Tijani ni ẹni sunni ni lágbájá sunni ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí sọ fún wa pé ń àwọn ẹni wọ̀nyí mubtadi'un ni wọ́n onídídíà ni wọ́n fi ibadatihim níbi ìbádà wọn wá mí tó ṣe pé àwọn ṣaláṣe jùlé léyìí o wọ́n wà moderate wọ́n mú yí lọ́sọ́dọ̀ àwọn àpá àtẹlẹmọ́ gbọ́ halkọ́ wọn yàtọ̀ sí rọ́yìs tó ṣe pé tẹ́wàá lọ tẹ́lé ẹ̀ẹ́dàlú irú wọ́n ní ló tẹ́síra àwọn ìjáde o tó fọ́pọ̀ káàkiri gbogbo àgbáyé táwọn èèyàn ń ka òun ló ń sọ ipé àwọn Tìjàní yóò mú tẹ̀dẹ̀rún ni wọ́n wọ́n ní ló ń sọ nípa àwọn alkhwan muslimun wọ́n dẹ̀ fọ́n tíra àwọn yẹn mu àmì ló mú lọ àwọn ló mú lọ́rọ̀ àwọn afá àtàmọ̀ ìpẹ́tẹ́ wá gbọ́ lẹ́tọ̀ wọn ẹ̀rí dàlú irú wọ́n ní lẹ̀ tẹ̀síra ìjáde wọn fọ́n káàkiri àgbáyé nìyí sẹ́rí ẹni ẹ̀kẹ́ ti kó sínú ẹ̀rọ ìgbàpẹ́ kó sínú ẹ̀rọ mẹ́tọ̀dì tẹ́fẹ́ tọ̀ nísìn ẹ̀ lè rí ibi fásí ni àfi kẹ́ tàbárà kúrò lọ́lọ́rin completely àti wámi ni àti tí ó wámi ó ní volume 2 omomudanij volume 2 omomudanij fatawa alájìnẹ́tì àdáìmà lè bọ̀hófì wal fatawa alájúlẹ̀ dáímà òun lè léè tí mo mú dání volunteer o mo mú dání fatawa alájúlẹ̀ tí àdáímà ìbòkótòlè níyà wọ́n ní sáà so volunteer ni volunteer yìí méjì ni alìmọ̀júmọ́ àlúwúlá ń bẹ alìmọ̀júmọ́ àfáàní à ń bẹ ìkíní kejì rẹ̀ ní ló kọ̀ndẹ́mù àwọn tìjàníyà ìkíní kejì ẹ̀ ló kọ̀ndẹ́mù àwọn tìjàníyà ni so ní ìmọ̀ nǹkan tí ẹ máa sọ nísìn bẹ́ẹ̀ ni mọ̀júmọ́ òwúláì ṣẹ́gun bázin bẹ láyé nígbà tó jáde abdulrazak àfífí ó wà ń bẹ torí ṣẹ́gun bázin àwọn lẹ́yìn tẹ̀lé kò ṣọ́ra sí à 1990 òní gbàgàdà ní àtìjàníyà gbàgàdà òní wọ́n kọ́ yìí ó àtìjàní àgbàgàdà ni wọ́n kọ́ wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ń pa wọn lóríṣiríṣi lọ òní wíjù tọ̀rí kọ́kì tìjàníyà òní lára àwọn question tí wọ́n bẹ̀rẹ̀ òní ẹniyẹ bẹ̀rẹ̀ ní page 319 wọ́n ni alẹ́ jùlọ kìrá àti wíjù tìjàníyà wata abu biha aula ṣótọ́ ká máa ka wíìlìdì tìjàníyà àwọn wíìlìdì wọn ṣótọ́ ká máa sin náà bá pẹ̀lú ẹ̀ wọ́n ní àtọ̀ríkọ̀tù tìjàníyà tọ̀ríkọ̀ tìjàníyà tọ̀ríkọ̀ tún mùnkára tún láti tẹ́fì mùnkára ni tọ̀ríkọ̀ tó ṣe pé kò agré pẹ̀lú ìlànà ìmànà nabi bal fi àbídáwù shirkiyyatun تخرج من يعتقدها أو يعمل بها من ملة الإسلام أم بمبه àwọn bídíà tó jẹ́ ṣírkù tó máa gbẹ́ni tó bá ní àjọ kan yẹn tí ó gbé jáde kúrò nínú ìsìláàmù yìí pẹ̀lú yáàdù bìlá wa ọ̀rádù àfi àbídà àwọn ọ̀rádù tìjà ní àbídà ń bẹ́ẹ̀ fàlàyà jùzù ta àbúdù bíà kò tọ́ka mọ́ sílọ̀n pẹ̀lú ẹ̀ lè anel azkara min el ibada torí pa àwọn azkara lára iṣẹ́ ìjọsìn wọn ìbádà tawqifiyya ìbádàdẹ̀ ní bọ́lọ̀n bá ṣe ní ká ṣe ní o ń ṣe nǹkan tó ṣe wípé èyàn kan mọ̀ pọ̀pọ̀lọ gbé kalẹ̀ yẹ́nu tí yóò já òṣìá ìlà kìtàbílá wà ìlà masábàtà rasulillah sallallahu alaihi wasallam so tó ipá padà síbi tó máa nìlẹ́nu alkùrán àti súnà nabuwa muhammad sallallahu alaihi wasallam so wọ́n wá rẹkọmẹ́ndì fún ẹni yẹ àwọn nǹkan tí ó tèmíyà alwabilu sayyib ibn qayyim adkaru titi nawawi so oniyẹ so ẹniyàn tún ọdún bẹ̀rẹ̀ ní pẹ́jì tí a tó tẹ̀lé niyẹ 320 so wani ma hukun aurarin auliya wa salihin kama dabil qadiyaniya wa tijaniya wa ghairi ma ayajun tamassuku biya am la wa ma hukun kitabi dalail khairat so eléyìí náà wọ́n tún kọ́ ndẹ́nu ẹ̀ lọ so màá fẹ́ káfà Imran kan fi àkànṣe halkọ fáwọn èèyàn ṣípẹ́ pé ṣegun báàz àwọn tẹfẹ́ tẹ̀lé lánàá wọn nìyẹn ṣegun báàz ni ẹ́ẹ̀dì aláṣínàtò dáìmá àwọn ni ẹ́ẹ̀dì ayatu kibari da ulama kẹ wá fi fatawa wọn yìí bolun wà mọ̀múdá yìí kẹ fi ṣe halkọ fún àwọn èèyàn page 324 òní wọ́n ní alfirkọ́tù tìjàníyà min aṣẹ́dì kírọ̀kì kú fúráwọ̀ dọ̀làlà min aṣẹ́dì ìfírọ̀kì kú fúran wọ̀dọ̀ làálà fatawa aláṣínà dáìmà òun lè léyò ẹ̀ẹ́ ṣegun báàlì àwọn ni wọ́n ẹgbẹ̀ ẹ̀fàtì ní pẹ́ṣọ̀tọ̀ bẹ̀rẹ̀ lọ wọ́n ni máyà àkìdẹ́tukùn fi tọrí kọ́ ti Tijaniya wọ̀rọ̀yàtì Mustafa yàtọ̀ kẹmṣẹ̀ wọ́n ni kí ni àkídà yìí nípa tọrí kọ́ Tijaniya ni so wọ́n wá fèsì lórí rẹ̀ wọ́n ní alfirkọ́tù tijaniya min aṣẹ́dì alfirọ́kì kufran wa dalala wabtida'an fi ddin bima lam yasha' Allah wọ́n ní àtìdá tijaniya ni àfirkọ́ tijaniya lára àwọn firọ́kù tó ṣe pé kú fún wọn fi lágbára jùlọ ní tí bíjà wọn fi lágbára jùlọ níbi ẹ̀sìn ọ̀tẹ́ nísìn ìmọ̀ bẹ́ẹ̀sìn lẹ̀ máa dábídí alẹ́ láti fi sin lọ́run tó ṣe pé ọlọ́run bó yọ̀ǹda rẹ̀ wasábàkà àmsú ilẹ̀ ti lẹ́jìnà tó dá ìmọ̀ anhum wọ́n ní wọ́n rẹ̀ ti bèèrè lọ lájú ti dáìmọ̀ ń pa wọn wàkátàbà tó bá àfẹ́ǹtì kẹfìrí mi dídá ìgbàdọ̀lá láti mú dálà aláàbáàlì so bẹ́ẹ̀ ni wọ́n ti kọ báàfù nípa dídí àwọn àti dọ̀là láti wọn tẹ́wá wo wọn lọ gbé kíní wá síbi níbi footnote fatu research náà ṣe ń pa wọn wọn gbé wá sí ìrìbà yìí so eléyìí a mọ̀ rí ní almujallad asani láti rí eléyìí majmua àwùlá majmua asaniya uh, the same thing ni tí àtúbá ń bẹ̀ wọ́n tún bèèrè nípa àtìjà ní àná ń bẹ̀ so kábàdà gbogbo fàtàwà rẹ̀ ní ẹni tó ti títí mọ̀dún àwúlá ní àmọ́rí ṣogun bá brazaka fífí àmọ́rí wọn ní níbẹ̀ àtàwọn mí bẹ̀ budayan eléyìí nísì títí kí ní bakura abuzeji ó wà ń bẹ̀ tẹ́lókọ rọ́dù fún ṣekọ̀rọ̀bí sọ́rí fọ̀zán ní wọn ń bẹ̀ abdullahi gudayan ń bẹ́ẹ̀ abdulaziz ali sheikh abdulaziz bin baz ló ẹ̀jì yìí náà nígbà tá ń sọ yìí so gbogbo fatwa ní fi before kí náà pé before ikú ṣegun baz ní 1420 oní gbogbo eléyìí ti jáde àfáà ìmúránṣẹ́ tó tọ́lẹ̀ ṣì wà lórí táwọn ṣegun baz wà kò lè pé èyí kẹwà lórí kí n táwọn bá yìí wà pẹ̀lú láàrín tẹ́fẹ́ tọ́ ẹ dìklẹ́ àbáyìí náà lẹ́ni tó ṣe pé kí ni gùlúù ń bẹ̀rẹ̀ tẹ̀ṣẹ́dùdù ń bẹ̀rẹ̀ wọn ẹ̀yẹn wá mú lànà tẹ́ ẹ̀fẹ́ mú gẹ́gẹ́ advice mọ̀ mú àfáà ní ẹ̀yìn lè ṣe ìṣẹ́ àdùn ó ti ní sìn ìlànà tẹ́ ẹ̀fẹ́ combine ẹrú yìí tí wá mi sọ pé àtàbáná tó fẹ́ ṣe kó fẹ́ sún àwọn Tìjàní àmọ́nu àsọ́rí ah, àwọn onítàsọ́wùf ó fẹ́ sún ọmọ́nu ẹgbẹ́ rẹ̀ ni so tó sọ pé mọ́tílákùn kàáfì káwọn wípé ó kẹ ìtẹ̀mú nìyẹn ṣùgbọ́n kẹ́ mọ́ dá confusion kalẹ̀ fún wa eléyìí ní tẹ́ni appeal sí ní ẹ̀ ń dá confusion kalẹ̀ ìtẹ̀ ń dá kalẹ̀ ní ẹ̀fọn ọba ìkẹwọ́ ìtàn bàbá yìí sọ ó yàtọ̀ sí ìtẹ́ ń sọ ìtàn bàbá yìí sọ ó yàtọ̀ sí ìtẹ́ ń sọ nísìn ẹ̀rí bì kan ẹ̀rí bì kan dúró sí nísìn àbùláyé ìrọ̀lì tó jà fáà yìí ní ìtẹ̀ torí ẹ̀sọ́ ìtẹ̀ ẹ̀gbá mọ́ àwọn nǹkan ẹ̀ náà

àbúṣọ́wọ́ ló wà nínú mùsùlùmí ya sára yìí ṣẹ́ríta bá ń ṣe rọ́dù fúnra wa à ń búra wa ń ṣe èmi ò mọ́ ṣe ń tèmi tó yá ká pé nǹkan tún ẹ̀rí ni ká fi sọ̀rọ̀ èmi ò rí nǹkan tẹ́ máa fi kọ̀ndẹ́mù àbúlà yìí lọ́rọ̀ yìí sí tàbí kọ̀ndẹ́mù rọ̀bí alimakali tàbí kọ̀ndẹ́mù àmọ́n tó ṣe pé kò sínú èyí fàtàwà lágbìnà sọ pé àtìjàníyà ni ìrìnàṣọ́dì fúrọ̀ kú fúrọ̀ wọ̀dọ̀ rárá láwùjọ ilé ò lẹ́gbọ́ táǹsọ orú nǹkan bẹ́ẹ̀ láwùjọ amúwẹ̀ láìsínà dáìmọ̀ ṣègùn bá lò ẹ́ díẹ̀ ẹ́ ayébẹ̀ kọ́ Abdulrasaq àfi bí wọn àwọn tó máa wà àti ṣe nìyẹn o ṣùgbọ́n ẹ̀ nílé sọ̀rọ̀ àwọn nǹkan báyìí jáde torí pé ọ̀tọ̀ níbi tẹ́ ń lẹ́ra ẹ̀ máa wọn àfa àwọn wọ́n rà sọ̀tọ̀ ní táwọn àfa yìí sọ ọ̀tọ̀ ní tẹ́ ṣe ẹ̀ dàbí sí ní problem pẹ̀lú yìí nìyẹn so ìyẹn jẹ́ sáìdì kan ẹ má lẹ́ra yín mọ́ bùnbáàzì mọ́ táwọn tẹ́ máa ṣe yìí fàtàwà aláṣínà ló wà lọ́wọ́ mi yìí ẹ̀yìn náà ní kọ́pì ẹ̀ ń lé volum 2 mọ̀ṣúwà méjèèjì ẹ̀ka fáwọn èèyàn ẹ̀ka fún àwọn èèyàn ìdí nígbà fẹ́ ló ń bẹ́ òní pé ẹ má lẹ́ra ẹ má bàbá yìí wọ́n sí pẹ̀lú yín òun wọ́n sọ clearly bíbà yìí ni position ti tí wọ́n so in fact nígbò mí gan nínú this same eh, tíra tá ń sọ yìí ni wọ́n bèèrè nípa ìkírun lẹ́yìn wọn ó ní ọlọ́n kó ṣàánú wa ní pẹ́ ìyẹn bó ló tù almajmọ́ ìwúlá ní asọ́látù kálífà ti já ní ó wà ń bẹ̀ so ẹ wọ́n dà nǹkan rú máwọn èèyàn lójú ni àwọn tẹ́ ń pè ní sàràfíà 19 àti fúùbù yẹn kò sí tó jẹ́ sàràfíà 1990 iṣu iraki kuwaiti tó ṣẹlẹ̀ ṣọ́kì ẹnìsìn ó ṣẹlẹ̀ láàrin àwọn ìlú wọn àwọn fáadẹ̀ pín nísìn ẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé rọ̀bí al-madkhali amanu jami that is mo sọ̀rọ̀ ń pa tí ó ní ṣe pẹ̀lú sàràfíà 1990 sọ rọ̀bí al-madkhali amanu jami sáwọn nìkan ni wọ́n gbà pé wọ́n lè invite allied forces wá àti púpẹ̀ ṣegun báàgì òsọ ìní gbogbo àwọn ọmọ yìí ní pòsíṣàn wọn lélẹ́ yìí kò wá ṣàwọn àbàbá ẹ̀yìn kan kọ̀rọ̀dọ́wí pòsíṣàn rẹ̀ ni mo ti kàfíkù jihadi ẹ̀ ní tó fi nílẹ̀ bákanáà nínú ìpín kọ́ríyà tí ó kù táàbù ẹ̀ ní ó fi rí lẹ́m̀bẹ̀ ipé pòsíṣàn wọn so eléyìí máa ṣe wá di issue ní ẹ̀yìn òsọ̀rọ̀ ń pápá position kọ̀rọ̀bọ́wí ní o ẹ̀sọ́ ń pa position Said Tontowi Muhammad Said Tontowi tó jẹ́ mú tó jẹ́ tẹ́lẹ̀ ní position rẹ̀ ní hátà tí ń bá rántí dáadáa níbi kí màjálà àwọn tó ṣe presentation rẹ̀ lára nǹkan tán sọ òun ni wípé àsìtàn kan sọ pé ṣàmàmà ìwà lọ́wọ́ kèfèrí èdè wọ́n ní àlè ìwà lọ́wọ́ ṣaitan lára àwọn tó pìrìsẹ́ntì ilé ẹ̀sọ́ láti lè fi tapọ̀ ọmọ ìyá wa tó bá ṣe pé kí ni tí ó bá ń ṣe kọjá ẹ̀ lórí wa ni ìkànnì wọ́n pìrìsẹ́ntì ń bẹ̀ wípé kéèsì rẹ̀ gẹ́gẹ́ kéèsì ọmọ ìyá rẹ̀ tó fẹ́ pẹ́ ni ẹni tí ó kìí ṣe mùsùlùmí wá ń lọ ní ó wá ń síkì ìrànlọ́wọ́ rẹ̀ kókó wá gbẹ́ mùsùlùmí kan wá ń takò ẹ pé wá ṣe mọ́ síkì ìrànlọ́wọ́ kèfèrí kó wá gbẹ́ ṣùgbọ́n wọn yẹ mùsùlùmí ló fẹ́ pẹ́ kẹlẹ̀ nínú afá ṣe pín ṣùgbọ́n bóyá ẹ̀ka ni bóyá ẹ̀ka ń gbé ẹ̀yìn kan ń gbé jù sílẹ̀ ìtàn gbé fún yín ká mọ̀ tá bá ìvẹ́ǹtì ni iṣu eléyà òkè ṣe pé nǹkan ṣẹlẹ̀ káyọ̀ lè mọ̀ lọ gúgù kí ní mọ̀ wá kí ní ìṣẹ̀lẹ̀ tẹ́yàn fólò ní nígbà tó ń ṣẹlẹ̀ so bẹ́ẹ̀ ni àwọn àkọọ́lẹ̀ ń bẹ lórí ẹ̀mí so tó ṣe pé kò sí ìrújú ń bẹ́yìn so

àwọn bíbí yìí ìsáìtì àwọn ọ̀dọ́ egéṣì olórí ìlú ni sọyẹ́ ní òun mi lọ sí bí ọ̀rọ̀ kejì náà lárọ̀rọ̀ afẹ́mìíràn tí mo gbọ́ mo ní pé wọ́n fi nǹkan kan tì sí ọ̀dọ̀ Abubakar àwọn kan náà translate ẹ̀ wọ́n transcribe ẹ̀ sí English tó ń fọ káàkiri ìgbà Abubakar ni pé tí òun bá ṣe mistake kan correct òun ṣèyàn kan wá sọ pé kí ni à correct ẹ pẹ̀lú ẹnu wa àti kíni àti ìdá wa sọ́ni eléyìí ni ẹ̀rí ni pé kíni a lè máa jáde ká máa tako àwọn olórí ẹ̀rí pa lè ṣe protest òun ni àwọn nǹkan wọ̀nyí ṣé ara àwọn reason táwò lè fi bá a ń ṣe pọ̀ nìyí tó fi jẹ́ pé nígbà kíni subsidy ẹ bọ́ta kí ẹ lọ ṣe kíní àwọn èèyàn kóra wọn lọ sí Gani Fáyẹ̀mí kíní kan ní ọjọ́ta lọ́hùn ẹ̀tún kírun ń bẹ̀ gan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ so oríṣi táwọn olè fi join yìí nìyẹn àwọn òní protest against ìjọba ìyá lè mọ́lá ìka nǹkan tí ìjọba ń ṣe ìyẹn ni kò ń ṣe nǹkan tuntun everywhere ní tipẹ́tipẹ́ ló ti wà àwọn ẹni ṣíwájú ni àwọn náà ayẹ́ṣà rú nǹkan bẹ́ẹ̀ títọ́bò nílò òfin ọlọ́wọ́ bá ní ṣùgbọ́n kí láàrín ṣe protest against wọn and demonstrate nǹkan kan mọ́ra eléyìí ò kìí ṣe ìlànà àwọn sálàfù yìí ìtàwà dúró lórí ni ṣùgbọ́n ṣe yẹ túmọ̀ sí pé èyàn ò lè kọ̀rẹ́kì ẹni tó jó lórí ìlú èyàn lè kọ̀rẹ́kì ẹni tó jó lórí ìlú ṣẹ́kùn òsèní àwọn láwọn ọ̀rọ̀ tí wọ́n sọ lórí eléyìí tí máa fẹ́ kàlìkọ́ àti bá mọ̀fútù wọn òmùmú dání Sheikh Al-Albani náà lọ́wọ́ ọ̀rọ̀ tí àwọn náà sọ tó pọ̀ ṣùgbọ́n yìí tíra wọn tí a mọ̀ sí Mukhtasar Sahih Muslim Mukhtasar Sahih Muslim tí wọ́n ṣe fún ṣe pàkíkù rẹ̀ ní so Sheikh Al-Albani wọ́n sọ nígbàtí wọ́n sọ̀rọ̀ ń pa àwọn nínú Kitabul Imara wọ́n sọ ní ayè yìí nípa ìṣẹ̀lẹ̀ Uthman radiyallahu anhu so hadithi an Usama bin Zayd radiyallahu anhuma látọ̀dọ̀ Usama bin Zayd kọlọ̀mọ̀ ó sọ wáyé pé kí ìlàláwú àwọn èèyàn sọ fún wọn wípé alatẹ́kù lala Usman fatukalimu ẹ ṣe lọ bá Usmanu kẹ bá sọ̀rọ̀ Usmanu jẹ́ olórí ìlú gbà ẹ àwọn èèyàn wá ń bá Usama bin Zayd wọ́n bá sọ̀rọ̀ wípé ẹ lọ bá Usmanu sọ̀rọ̀ kó ṣe ṣe yóò dáa faqal Usama bin Zayd wá ní àtàrà òun a ní ìlà ṣé nǹkan tẹ́ ń sọ ni pé tí màá bá bá òtùmánù sọ̀rọ̀ mú gbọ́rọ̀ jẹ́ kẹ́ gbọ́ nǹkan tí mo sọ wallahi laqad kallamtuhu fima bayni wa bayna ma duna an aftaha amran la uhibbu an akuna awwala man fatahahu mo ti bá òtùmánù sọ̀rọ̀ láàrin ní àṣẹ ṣùgbọ́n ní ìjẹni tí ó ṣí ọ̀rọ̀ kan tó ṣe pé màá kọ́kọ́ ṣí ọ̀rọ̀ yẹn ní wàlá akúlù lè يكون عليه أميرا إنه خير الناس. ẹni tó bá jẹ́ àmírù fún mi sọ pé àwọn ló dájú òun ló lóore jù láti sáì ní pàkíyèsí rẹ̀ báadà náà sẹ̀lítù rasulullah sallallahu alaihi wasallam yaqul lẹ́yìn ìgbà tí mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá kí ó sọ náà ibi káà ń lọ́kọ́ yẹn ẹni tó bá fẹ́ rí àwa fi sí ibi footnote ìgbà tó ń sọ wípé àtàrà ọ̀nà àyìnlá òkèlímù ìlà òsùnmẹ́rùkòm ṣe ń tẹ́ ń sọ ní pé kí n bá ti bá sọ̀rọ̀ mú gbọ́rọ̀ jẹ́ kẹ́ gbọ́ sí ṣe kàràbání àwa fi síbẹ̀ ay atadhunnuna anni Sheikh Al-Albani tó wá fi sí ibi footnote wọ́n ní wàláhì laqad kallamtu fima bayni wa baynahu ma duna an aftatiha amran la uhibbu an akuna awwala man fatahahu wọ́n tún fi síbẹ̀ náà wọ́n ní yaani al-mujaharati bil inkari ala umara fil mala'i that is ìmá tako àwọn olórí ní gbangba àta níwájú àwọn èèyàn jìhárán ní gbangba ta wọ́n ni máa yóò ṣá wọ́n ni yáhìn mujahara fẹ́bí ìǹkára al'umara fil mala'il anna fil ìǹkára jìhárán torí pé ó ń bẹ níbi ìmọ̀ tako lórí ní gbangba ta máa yóò ṣá akíbátù nǹkan tó ṣe yí pé àtibọ̀tán rẹ̀ ò lè dáa ìtẹ́yàn ṣe kí tẹ́yàn ń páyà àtibọ̀tán rẹ̀ kàmà tápọ̀kọ́ fi على عثمان جهارا إذ نشى عنه قتله kẹ́bó ṣe ṣẹlẹ̀ níbi ìtakò Usmanu ní gbangba ta ibẹ̀ ni ipa rẹ̀ ti result that is ó result sí ipa Usman radiyallahu anhu mukhtasar sahih Muslim àkíkù Sheikh Al-Albani kọ́mẹ́ntì tí wọ́n fi sí footnote òun lè rí náà sheikh ibn usaimin alayhi rahmatullah àwọn náà sọ gẹ́gẹ́ bí ó ṣe ń bẹ nínú ikọ̀ atibab mọ̀tún ikọ̀ atibab mọ̀tún mọ̀mú wáyé òmùmú dání likọ́wù tí mo fẹ́ kàyí òun ni alikọ́wù àtàníwọ̀sẹ̀ tóòdù alikọ́wù Afani was a toll that is sitting, meeting in 62 only. So, lára àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ níbẹ̀ ní kwẹ́ṣọ̀ kan wọ́n bèèrè lọ wọn, wọn ni unaka man yakul àwọn kan bẹ tó ṣe pé wọ́n ń sọ wípé iná ìkára làwò láti alánàmì manhajj salaf wípé ìmọ̀tàkọ àwọn olórí ní gbangba lára manhajj àwọn salaf ni wà ìsẹ́ṣìlú rí hadithi àbí sọ̀rọ̀ kódìrí wọ́n bẹ̀rẹ̀ lo hadithi àbúsọ̀ kódìrí fi ìkárí ala Marwan bin Hakam nípa wípé ó takò Marwan bin Hakam حينما قدم قدم الخطبة في العيد على الصلاة إن بكي مروان بن الحكم تشي خطبة ní ọjọ́ eid before kò tó kírun wọ́n bí kọ́ọ̀lì yìí bákan náà wọ́n ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam fatakunu umara àwọn olórí ọmọ ẹbẹ fata'ifuna wa tunkirun ẹ máa láìka àwọn nǹkan míì tán ṣe ẹ lè máa tapọ̀ àwọn nǹkan míì ọbí hadith bákan náà tún ma ń lo hadith sẹ́bí ṣùwádá olórí àwọn ṣùwádá onírọ́jùlù kọmọ ilà ìmáni jáyìr ẹni tó ṣe wípé ó lọ sọ́dọ̀ ẹni tó jó lórí tó jẹ́ alábòsí fa àmára hùwà ní àháwù fọ̀kàtàlàhù ó pa aláṣẹ ó rẹ̀ kọ̀ fún pélé yóò dá ilé ni ó ṣe ilé ẹni oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ yìí correct fa kayfa al-jamu bayna hadhihi ọdún ìnà kan sọ̀lá àtàlám bóòlá ṣe fẹ́ combine láti gbọ́yé àwọn àsárùta múwá tó lálàáfíà yìí àti ọ̀rọ̀ àníṣọ́lá fún ìṣọ́kúnmọ́ arábà yẹn fààlè rẹ̀ sọ̀tọ́n fàlá ìdí aláníyà ẹni wá fẹ́ advice ẹni tí ó jẹ́ olórí fún mọ́ ṣe gbangbata nabdu tafsir fi hadi mas'ala i pé kí ẹ lẹ́kùnrẹ́rẹ́ níbi ọ̀rọ̀ yìí حيث أن كثير من شباب الصحوة فريقا يتطبع لنوا وشباب الصحوة أقول لك سلمان عودة صور حوالي نصر العمر عيد قرني أما توانك لك دعاة الصحوة أما تنسى لنوا شباب الصحوة ونوا سو يجعل الحكم الصحيحة وني أكو وما يدعو الله في هذه المسألة إذا مسألة وبخاصة فتجلو أن هناك من الدعاة ó ń bẹ nínú àwọn olùpèpè man yaqul ẹni tó sọ pé inna al-inkara ala al-wulati ala yamni manhaj as-salaf wípé ìmátakọ àwọn olórí ní gbangba ta lára ìlànà àwọn sálàfù mimma yaj'alu ash-shababa yasur ní nǹkan tó ṣe pé ó ti àwọn ọ̀dọ́ láti máa revolt wa yadhunnu anna adama tí wọ́n máa lérò pé àìmá takò àwọn olórí ní gbangba àta àìmá takò àwọn olórí gbangba àta dẹ̀lílù mudahana àmì wípé yóò fẹ́ lò òdodo mọ́lẹ̀ lọ́dọ̀ àwọn àfáà ní fi díì wàrẹ́ zalik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàlíhàrí mas'ala wàlímà lèhàrí mas'ala

لقول الله تبارك وتعالى سورة الله بصيك ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون الله نكم هذا nínú yìí ni àwọn tó ṣe rí pé wọ́n ń pàṣẹ dáadáa tí wọ́n ń kọ ìbàjẹ́ bákan náà subhanahu wa ta'ala ní tí wọ́n ń pèpè sí dáadáa ń pàṣẹ dáadáa tí wọ́n ń kọ ìbàjẹ́ wọ́n jẹ́ al-muflihun nìyẹn wala takunu kalladhina tafarraqu mẹ́rẹ̀ gẹ́gẹ́ àtàkùnyẹ́ lẹ́yẹlẹ́ waqtalafu min ba'di ma ja'ahumul al-bayyinat tí ẹnu wákó lẹ́yìn gbà tí ó dodo àwọn àlàyé ọ̀rọ̀ tí wá bá wọn wà ó láìka lahum azabun azim àwọn yìí ìyà tó tóbi ó máa bẹ fún wọn wọ́n láàm fi kọ́ yìí wọ́n ní láàm ibi gbólóhùn ọlọ́mọba tó sọ yìí pé wáìkà kún لام الأمر لام الأمر وقال النبي صلى الله عليه وسلم أنا صلى الله عليه وسلم لا تأمرن بالمعروف أبدا ما قشدادا ولكن أهن عن المنكر أبدا ما قبجة ولا تأخذن على يد السفي أن تبجة أمقيا أبدا باملو ولا تأثرنه على الحق أطرا أو لا يضربن له قلوب بعضكم على بعض ثم يلعنكم كما لعنهم so ẹni ẹgbọ́rọ̀ mú ẹniyẹn kẹmú lọ síbi tó jí òdodo bákanáà ọlọ́wọ́ ọba àti ẹ̀bá ṣe yóò kọ kan yín èké sí ara yín lẹ́yìn ẹ̀ máa ṣe pè fúnra yín àṣọ́rí tó mẹ́yẹ̀ lánàkún ọlọ́wọ́ ọba yóò gbé jìnà sí ìkẹrẹ kàmá làánà gẹ́gbẹ́ ṣe gbé àwọn tó ṣíwájú yẹn náà jìnà sí ìkẹrẹ nígbà tí wọ́n pàṣẹ dáadáa ayé kama láàánà bani israel ẹgbẹ́ wọn bá ṣe gbé àwọn bani israel jìnà sí ìkẹrẹ̀ alẹ́dínà kọ́ra láwọ̀ anú àtọ́lọ́wọ́ sọ pé lórí iná lẹ́dínà káfọ́rù ní bani israel alárìsá ni dáwúdà wà ìsẹ̀ ni mariam dálítà máa sọ wọ̀kánu yà àtẹ́dù ọlọ́wọ́ bá ló ń gbé jìnà sí ìkẹrẹ̀ àwọn tán ṣe kèfèrè náà ọmọ israeli كانوا لا يتناهون عن منكر فعلوا فانقوا وبجفوا روا ولكن يجب أن نعلم شيخ المسلمين تسواد ونشبما ọ̀ranyàn ní kánà annal awamira shari'iyyata wípé àwọn àṣẹ tó bófin wá òfin ẹ̀sìn tí ní sílẹ̀ àrí ìlúmọ́ níbi wá àwọn ọ̀rọ̀ báyìí láàmà hàmì ó ní àwọn àyè tàbí máa sọ wàlàbúdà ní ìṣẹ̀málẹ̀ hikma عبر الحكمة فإذا رأينا تبارك أن الإنكار علنا إذا تقو إن كان بانباتا يزول المنكر إذا جنيا وشر يولو ويحصل به الخير فكنا قول يا كدادا يشيلي فلننكر علنا كتكون كيني بانباتا وإذا رأينا أن الإنكار علنا لا يزول به الشر تبارك كتكون كتكون aburú yìí ò ní kúrò tá a bá takò wala yahsulu bí al-khayr bẹ́ẹ̀ ni dáadé ò ní ṣẹlẹ̀ bal yazdadu bughdul ulati lil-munkirina wa ahli al-khayr ìkórìíra tí àwọn olórí tí wọ́n ní fún àwọn tí wọ́n takò nǹkan yóò tún lékún sí ní ìkórìíra tí wọ́n ní fáwọn èèyàn dáadáa yóò tún pọ̀ sí rádà ìkórìíra tí wọ́n ní fún àwọn èèyàn dáadáa yóò tún pọ̀ sí fa inna al-khayra an nunkira sirran èyí tó jẹ́ dáadáa òun ni pé kí a kọ ìbàjẹ́ yẹn ní kọ̀kọ̀ wọ́n bí hàbà tẹ́ sẹ́lẹ̀ àdìlà pẹ̀lú eléyìí àwọn ẹ̀rí tó wáyìí tó kàkalẹ̀ wọ́n lè jẹ́ nǹkan tó ṣe wípé ó ràn ọ́ lọ́wọ́ fatakunu adillatu adallatu al'anil inkari yakunu alanan fima idha kunna natawakha fi maslaha yóò wá jẹ́ pé àwọn ẹ̀rí tó ń sọpá lè kọ nǹkan ní gbangba ta yóò máa wà fún gbàta bá rí wípé àǹfààní ń bẹ́ńbẹ́ wàyí husul al-khair wa zawal ash tá a bá rí pé tá bá sọ dáadó ṣẹlẹ̀ bákan náà aburú kúrò wal adillatu dallatu ala anna al-inkara yakunu sirran àwọn ẹ̀rí tó sọ ikú kakọ ìbàjẹ́ ní kọ̀kọ̀ òun ó máa jẹ́ pé kí ni fima idha kana ilanu al-inkari yazaru bihi sharr yóò mọ̀ jẹ́ pé tàbá lọ ṣe ní gbangba àta àbúrò tún lékún sí tí ń sẹ́rọ̀ pàwọn iṣẹ́ gbangba àta àálò ti pọ̀rọ̀ wọ̀lá yàtọ̀ bí ìrìkọ́ dáadọ́ oníṣẹ́lẹ̀ so bá ṣe tù nìyẹn wọ akúrù wọ́n lè mi wọ́n sọ innahu lam yadilla tí ó bá kí ń ṣe pé torí tí wọ́n mú apá kan ẹ̀rí wọ̀yẹ̀rọ̀rún ọjà níbà wọ́n lè fi apá kejì lẹ̀ fáwọn fi àkídà kò bá jẹ́ bí àkídà a ó fi mọ̀ àmẹ́lẹ̀ fi hukam àbí kó jẹ́ níbi ìbáwọn olórí lò a ó fi mọ̀ àmẹ́lẹ̀ fi náà àbí níbi ìmá báwọn èèyàn lò a fi rí ìrìnlẹ̀ àbí nǹkan tó yàtọ̀ fi kílẹ̀ sí gbogbo èèyàn alkhawarij wal mu'tazila masalan àwọn khawarij àtàwọn mu'tazila lápẹjúwe ráwọ̀ nusus alwa'id àwọn tẹ́kì tí ọlọ́run bá fi ṣèlérí ìyà fún àwọn èèyàn àbí tẹ́lẹ̀sọ̀ látàn tó fi ṣèlérí ìyà fún àwọn èèyàn wọ́n rí fi alwa'id alabari zonobe kẹbíra wọ́n rí pé ìlérí ìyà ń bẹ lórí àwọn ẹ̀ṣẹ̀ kan fa ákàdù bí alì nusus àwọn tẹ́kì rẹ̀ wá dín ogun lọ́dí rọ̀mọ́ wọ̀nà sún nusus alwa'id wọ́n gbàgbé àwọn tẹ́kì tí ó ń promise aljanna àti dáadáa alẹ́ti tẹ́fà àbábà rọjá èyí tó ṣe pé tí yàn bá ká èyí ó mọ̀ ní hope fọmọ́sẹ̀rẹ̀ nǹkan lápẹjú wọn ní ìǹkọ́tàlà ìsánù mọ̀mínà tí èyàn kan bá fi lè pa mọ̀mínì mú amadan tó mọ̀ mọ̀ pa amadan tó mọ̀ mọ̀ pa pa iná yọ kúrò ṣe pé a lè tẹ́ ẹ̀jẹ̀ tiẹ̀ náà sílẹ̀ mọ̀hálàdàn fi náà tí wọ́n bẹ́ẹ̀ lọ gbére على رأي الخوارج وعلى رأي المعتزلة لي رأي أو خوارج بكنا رأي أو معتزلة يقولون وسط إذا قتله سنرى خرج من الإسلام كنش مسلمة لكن لا يدخل الكفر شما كنش كبيري لأننا لا نستطيع أن نجزم بأنه كافر عام معتزلة أن يألف وسيقول الكفيري فنقول أسطي خرج من الإسلام وجاء لكل المسلم وكان في منزلة بين الإسلام وبين الكفر قم بلاني إسلام فيه ولكنه مخلد في النار شما يوم بيننا لقبير تواكنيو وينسى أولى وأولى آيات الوعد وأحديث الوعد أدل على أن الله سبحانه وتعالى يخرج من النار من كان في قلب أدنى مثقال حي حبة خضل من الإيمان wọ́n ti gbàgbé pé ọlọ́pàá subhanahu wa ta'ala ẹni tó bá ní imani bó ti lóòkó kéré náà kò ní máa bẹnu náà lọ gbére ó lè jìyà rẹ̀ ó iṣẹ́ tó ṣe ṣùgbọ́n kò ní máa bẹnu náà lọ gbére tó mọ̀ kọ́ bá lọ àkàrùn àwọn míì náà àwọn jẹ́ àwà ní òdì kejì ọmọ múrùjíà àwọn náà ni àwọn múrùjíà so wọ́n ká ti ti àwọn èèyàn náà so bí àwọn náà ṣe rí so wọ́n tún mú àwọn àpèjúwe mi wá so tó ṣe wípé tí a bá wo ààrẹ ọ̀rọ̀ ṣégun òsèmí alẹ́ rahmatullah so bákan náà ní question 1416 tó so mọ́ 62 tàṣọ ẹ̀ náà wọ́n bèèrè اليان كلامكم الصادق في مسألة الإنكار على الولاة أنه لا يجوز المنكرات الموجودة في المجتمع علنا ṣàmà gbọ́yé níbi ọ̀rọ̀ tẹ́ sọ síwájú nípa ìtakò àwọn olórí ipe àwọn ìwà àpàjẹ́ tó ń bẹ láwùjọ táàrin lónìí ipe tí wọ́n ń ṣe pé ìfẹ́ ní èyí tí ó dáni àjọwà wọ́n ní èsì láàrin takalam anil insar alalulati wọ́n ní ìta ń sọ ọ̀rọ̀ pé ìrìn wá ìwà àbàjẹ́ láwùjọ ẹ̀wà ń ṣe lẹ́kítọ̀ tàkókọ́ lápèjúwe owó èlé gbígbà à ń ṣe lẹ́kítọ̀ tàkó torí pé ọlọ́run ọba ṣe kíni ó tàkó ọtí mímu à ń ṣe lẹ́kítọ̀ tàkó torí pé ọlọ́run ọba tàkó olè jíjà à ń ṣe lẹ́kítọ̀ tàkó torí pé ọlọ́run ọba tàkó ìbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìwà àbàjẹ́ kò bá dáhùn olórí ló ń ṣe ìyẹn ò ní ká mọ̀ṣe lẹ́kẹ̀ọ́ tako wọ́n ní ṣùgbọ́n tá à ń sọ òun ni ìtako olórí là ń sọ wọ́n lè sọ fi ìkárì nìkárà ti ṣàìyà wọ́n ní ìtako ìwà àbàjẹ́ tó ṣe wípé ó fọ́n ká ìyẹn fọmọ́sàlà ní ìdànà àmì nìkárà ṣàìyà wọ́n ní ìyẹ̀kọ́ là ń sọ láti fi láwùjọ wa nísìn ṣẹ́gun lọ́sẹ̀mí tí wọ́n jáde láyé ní nǹkan bí ìyẹn 2001 or so ni wọ́n sọ wọ́n ní lápèjúwe nísìn ní àwùjọ wa ìyẹn ní Saudi wọ́n ní mùkàrà ṣáyà àwọn in tí ò bẹ́sì mu tí ò da tó gbalẹ̀ kan bẹ mítìlù rìbà gẹ́gẹ́ bí rìbà gbígbà wàlmẹ́sì tẹ́tẹ́ títa àtàmínátù mọ̀júdà ìdànà aksaruha minal maisir wọ́n ní insurances táwọn èèyàn ń ṣe láwùjọ wa lónìí èyí tó pọ̀ jù ń bẹ́ẹ̀ tẹ́tẹ́ ni wọ́n zẹ́rí bá ní nasa àkàzúwà bí kabul wọ́n ní tó wá yani lẹ́nu tó tẹ̀ strange ó ní pé àwọn èèyàn wọ́n gbà wọ́n lò ó wọ́n látẹ̀ka tẹ́jì àhàdàn ní òkìrò a òfẹ́ nílé èèyàn kankan tó ń tako à ń ṣe insurance ni ṣé kí wọ́n ṣe ní yẹ 2001 ni wọ́n jáde láyé ọ̀sọ̀rọ̀ káwo àsìkò tó ń sọ ẹ wọ́n sọ̀rọ̀ nípa pé rìbá wà láwùjọ wọ́n sọ̀rọ̀ nípa pé ìṣọ́ránsì tí wọ́n ń ṣe ìṣọ́ránsì yẹn ẹ bẹ́ẹ̀ ni lẹ́ni tó ń takò bẹ́ẹ̀ ni tó pọ̀ jù nú ẹ̀ wọ́n ní tẹ́tẹ́ ni wọ́n ní subhanahu kọ̀rọ̀nà abil khamri tó mú jẹ́ pé ọlọ́wọ́ ọba ó láìkí nẹ̀ ó sọ ìgbà tó ló mú ọ̀rọ̀ tẹ́tẹ́ náà wà láǹsọ́bọ̀ làzlán ìgbà tó ń sọ̀rọ̀ nípa òòṣà àti àwọn kẹtàrìnà tí ma ń wo pẹ́ṣẹ́ nǹkan ó dá àbí kò dá wàlákí nẹ́nà ṣùgbọ́n àwọn èèyàn asibawul an láyún kèrò náà wọ́n àtakò insurance yìí mọ́ falatẹ́jì ahadin yìí ń kèrò mítla to amin ala sayyaratika awala baitika òun ìṣọ́ ọkọ̀ rẹ̀ òun ìṣọ́ ilé to salim amwalak owó rẹ̀ owó and over wala tẹ́bìrì altaksar aksaram akọl o lè sọ ṣé wà lùzì èyí tó pọ̀ jù tí ó fílẹ̀ lọ ni àbí less wàhánà lẹ́sù wọ́n ni eléyìí ni tẹ́tẹ́ fa akúrù ṣé kò sẹ́mi ni èmi sọ ìnà nǹkan àlùmùkárá ti ṣàyí àti ìtù ìmá àtakọ àwọn mùnkàrá àwọn ìwà àbàjẹ́ tó gbalẹ̀ kan yìí wọ́n lóòrùn èyí tí ó ẹka ṣe ni wọ́n láṣẹ́ àfihàn kò sí nǹkan tó burú ń bẹ́ that is not gbọ́yé níbi pé mo ní ẹmọ́ takọ àwọn olórí publicly mọ́ gbọ́yé ń bẹ̀ wípé tí mo مثل أن يقوم أن يقوم إنسان في المسجد ويقول مثلا لا كجوه كنا كما بين مشاشي كوا صلاة كجوه الدولة ظلمت إجابة أنشي سي الدولة فعلت إجابة أنشي باي أنشي باي تتكلم في الحكام بهذه الصورة العلنية كما أصبح الجنس government nírú ọ̀nà tí ó pọ́blíkì yìí afẹ́mùrán náà mọ iye ìgbà tẹ́ ti ṣọrú àwọn nǹkan báyìí lórí nígbàrí ma'ana alladhi yatakallam alayhim ghayru mawjudin àwọn tó ń sọ̀rọ̀ against wọn sí ń bẹ o fil majlis sínú mọ́sálásí وهناك فرق بين أن يكون الأمير أو الحاكم الذي تريد أن تتكلم عليه بين يديك وبين أن يكون غائبا من يتملاني و ل و ر ي ت و فشر الجيش طلون يبان بني كالي اتيتيو باسيني كالي يطن بني لجيش من ل أ ن جميع ا ل إ ن ك ا ر ا ت ا ل و ا ر د ة عن السلف ببوا و أ ع ت ق و ا tásọ páwọn sálàfù ṣe àtakò كانت حاصلة بين يدي الأمير أو الحاكم يواجهوا لوري جنجنة سوء ها يواجهوا لوري جنجنة سوء طبعا وشي أتاقفون بانباتا ولوري بنبتنة سوء الفرق أنه إذا كان حاضرا يطلتم بنبي أتاقتان شتولو يوسين به أتيتا شنبتوان به onígbàgbà ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmkánà wọn ìdáfi ànáfsì ó lè dìfẹ́ndì ara rẹ̀ ó rọrùn fún láti dìfẹ́ndì ara rẹ̀ wàyú báyìí na wùjàtẹ̀ náàbọ̀rí òun náà lè sọ bíwù títí ẹ̀ nípa tó ń takò fún sọ́ríkà pọ̀lọpọ̀ àwọn kẹmí ìta máa ń takò àwọn olórí fún yìí torí páwà kọ́ là ń ṣe ìjọba ni tí wáyé páwà là ń ṣe ìjọba ó súnmọ́ káwà náà kó síwọ́ àwọn nǹkan wọn yẹn ẹlòmíì yóò kàn máa sọ tó wù torí kó nǹkan ló ń ṣe ìjọba mo rántí ṣékà mùsùn àlòrè ìkánná àwọn ọmọ onígirigiri yẹn ó ní ìdíjọba Saudi ṣe tí ó dá ní ìkẹkùn wára wọn pàìtàn àmọ́ tepo fún Amẹ́ríkà ó yẹ kan ti stọ́pù mọ́ tepo fún tí ó ní bá stọ́pù epo títà fún Amẹ́ríkà tán tako fún Amẹ́ríkà náà ṣe wọ́n pé nǹkan ilé àfẹ́kì aláwí tó mọ́ ń gbà lóṣooṣù láwàpá ìjọba ó tún fún àwọn aráàlú ń fún wọn ní aláwí ṣe wọ́n pọ́ lè àfẹ́kì kí ẹ̀ oníbò ló ṣe ní connection pẹ̀lú aláwí rẹ̀ wọ́n ní o mọ̀ pé owó epo yẹn náà níjọba ń ná fún yín wọ́n fi ń fún yín ní so ṣe kìí mùsùlùmí náà rẹ̀ rahmatullah wọ́n tẹ̀síwájú lórí eléyìí wọ́n ni alfarko annáwó ìzàká na hadiran amkanin ayyudáfi a nafsi tó bá ń bẹ tó lórí ń bẹ níta tó ń bẹ níbi tí ó ti ń criticize ẹni ó lè defend rẹ̀ ويبين وجهة النظر أو نال إسلنا وقد يكون مصيبا ونحن المخطئون ó lè jẹ́ pòun ló right àwa wrong lákìní ìdákánà ghaiban ṣùgbọ́n tí ó bá sí lára lámì ẹ̀sẹ̀ tí a ń yóò fi ànàṣe kò lè dìfẹ́ndì ara rẹ̀ wà dàmínà zol eléyìí àbùsílẹ̀ là ń ṣe yẹn falwájì anlá yutakallama ala ahadimin wulati umuru ètò jọ́rọ̀ yẹ̀ ní ká mọ́ sọ̀rọ̀ ìgẹ́ǹsì kankanú àwọn olórí fi ìzọ ìbá ti nígbàtí ò bá sí ń bẹ́ fa'ida kunta harisan tó wá ṣe pé ó jẹ́ni tó ń ṣojú kòkòrò lórí dáadáa fadhhab ilayhi lọ́ba kọ́kọ́ bílù meet ẹ̀ wọ́n sáhàwò bẹ́yìnàkọ́wọ́ bẹ́yìnà wọ́n ni kò advice ẹ̀ ṣe kò múlù fèmí náà ní rahmatullah wọ́n ṣe jámú láàrin àwọn àbíìsì àwọn àfáàrù tó ní tí arìbì tí wọ́n ti tako lórí gbangbata àti àdíìsì mọ́n àrádà yẹn sàhàlìlé sọ́tọ́rin fàláyújí aláníyà ló wá bẹ́ṣe wá sí fún olórí kó mọ́sàn gbangbata so wọ́n ṣe jámù pé mọ́sàn gbangbata ìdàtí lẹ́yìn rẹ̀ sọ́n o lè sọ́n gbangbata tó bá rí pé yóò mọ́ àǹfààní wá lójú rẹ̀ so eléyìí ọ̀rọ̀ ṣe gbọ́n mùsùlùmí eléyìí tọ́bá ti fún ti ṣékà Albani ààrì àwọn míì mọ̀ ń gbé káàkiri pé ṣékà a lè ṣe ìkárò alánà so alánà yẹn ó lè túmọ̀ sí bá ṣe sọ yìí alánà yẹn ó lè túmọ̀ sí pé mú káàbù yẹn gangan fún rẹ̀ kátàkó sọ́nà jẹ́ pípẹ́ ẹ̀ nílé oníṣúnà gidi kan àti kó tako ìbá gbígbà ọtí mímu tẹ́tẹ́ pípa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń jẹ́ káwọn nǹkan wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ ìjọba àdúkà kiri káàkiri ni wọ́n àpúrúfẹ̀ ṣùgbọ́n àṣewọ́ sí àtakò àtakò ṣùgbọ́n à ní mú ìjọba ká máa lálàṣẹ ìjọba ni pípẹ́ta bá ti lálàṣẹ ìjọba àti dá wọn bọ́ wájú àwọn tí wọ́n jẹ́ followers tí wọ́n jẹ́ citizens ẹlòmí ìdẹ̀ ní tó bá gbọ́ yẹn ó lè gbé kí bí oríṣiríṣi òun jẹ́ pé wọ́n ṣe protest ní àmọye vandalizations ló máa ń ṣẹlẹ̀ so ṣùgbọ́n tó ṣe ní láàánú ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàmì kan máa ń jí àwọn yìí wọ́n sọ tán wọ́n sá àbáwà yìí náà ti lo ọjọ́ mẹ́ta sánsá kúrò láwùjọ nítorí ọ̀rọ̀ kan tí wọ́n sọ ń gbà kan ni kọ́lọ̀mà pé ṣàánú wa so ló fi jẹ́ pé ìfẹ́pà lọ ń ṣe protest wà fi ṣe pé a kàn fẹ́ mọ́ ṣẹ̀mí àwọn èèyàn ló fò torí pé kò gbogbo àwọn èèyàn náà ló lè control ara wọn wọ́n ní peaceful protest mélòó ló máa ń jẹ́ peaceful náà protest táwọn èèyàn ń ṣe endsars labalọ́tán nàìjíríà yìí tí kì ní ẹ̀nà ìwọ́ fẹ́yìn náà kúgbà yí tẹ́ ṣe sì wá tẹ́ fi tako protest yẹn ó wà nísìnyí ilẹ̀ tó ń sọ wípé wọ́n lè ṣe protest ara ìní ìdìbá ti tá ń sọ òní ẹ̀tako protest ńlẹ̀ nísìnyí náà ilẹ̀ tó ń sọ sọpọ́tì ẹ̀ nísìn ẹ̀ní ìdìbá ti tá ń sọ nìyẹn nítorí pé wọ́n ní àwọn èèyàn ṣe protest ó ti di nǹkan tẹ́ fi ń wọ́n àwọn èèyàn kan nísìn wọ́n àfẹ́yìn gẹ́gẹ́ fúnra yín ní ẹ ti pàtẹ́jì ní protest tẹ́lẹ̀ rí tó agri pẹ̀lú tẹ́ǹsán sí i but nígbà àsìkò ẹ̀sà àti ìsù ẹ̀yìn náà tún tako yín ní kó gbà yín. kọ́ ọ̀wá kó ṣàánú wa intanṣọ́ ni ẹjẹ́ kí n dìbà tù kó wà àpéèlì tèmi tí ń yẹn ẹjẹ́ kí n dìbà tù wà ń bí nǹkan tẹ́ ń ṣe ṣàrí kí wà lórí ẹ̀rọ kó dẹ̀ ní dìbà tù yín ẹnì yẹn wà easier láti correct jẹ́mi ṣe bó kà máa ń fò sí ní fò sọ́hun lọ. so àwọn sálà sọ́rí bí wọ́n ṣe wà lórí ẹni ọ̀rọ̀ ṣe gbèsè ní ọ̀rọ̀ ṣe ni òun la mú wáyé kò sẹ́ni bọ̀dì tó ní ká mọ́kọ́ wà bàjẹ́ láwùjọ ṣùgbọ́n ìyẹn ò ní ìdí pé ká dárúkọ olórí tó lórí bá kó síbi àwọn nǹkan tó kù díẹ̀ káàtó yìí ká fún ọmọ blast republic lórí nígbà rí tó bá ṣe pé lára àwọn àfáà tó súnmọ́ ìjọba ni kó mọ̀ jẹ́ kówó nìkan lẹ́ ń gbà lọ́rùn ẹ lọ́ wọn sọ̀rọ̀ lẹ́yìn eléyìí jẹ́ ah, àkíyèsí náà ẹkọ́ ti ọ̀rọ̀ Abubakri kò sí ní ọ̀rọ̀ Abubakri wípé èèyàn kan wá sọ wípé ta bá rí ìwọ̀ lára ẹni a fi àti ìdáwà kò sí ń Umaru ni wọ́n máa ń fi tì sí èyí tẹ́yìn sọ yẹn àwọn tí wọ́n lórú nǹkan báyìí tánlẹ̀ spread yẹ láwọn alìkùnwàn yóò wọ́n ló jẹ́ pé lára àwọn nǹkan tó pé sọ̀lábí tó ló ń ṣkọ ìtàn kí ní lára àwọn nǹkan tó lónìí kí ni sọ́ọ̀sì ẹ̀ ẹ̀ lè rí mú àwọn kútùbù hadith tó wà musnada ni ẹ̀ lè rí ẹ̀ lè rí ipé umaru kò ṣàbúbákìrì wọ́n ṣe fi tàbúbákìrì lówà tí umaru ni wọ́n fi tì sí wípé a máa tún ẹ ṣe pẹ̀lú kí ìgbà ìfìnàtínà àbí ọbísù yóò fìnà ṣùgbọ́n kò nídi tẹ́ ti lè rí ilé ìtẹ́ tó jù sí tamisi àwọn kìtàrí translate ẹ̀ torí pé àwọn ọ̀rọ̀ agbára ló jẹ wọ́n lógún ọ̀rọ̀ agbára ló jẹ wọ́n lógún so ló fi jẹ́ pé ó pàtàkì ka understand àwọn nǹkan àwọn ò bá yín ní personal ìjà ìtàwọn sọ fún yín ó ní wípé kẹ́ try láti ní ìdìbà bákan náà try láti mọ èyí tí àwọn sálàfù tí wọ́n ń bẹ lórí ẹ̀ náà alìmáàmù Bukhari nínú àtàríkù kabir ìgbà tí wọ́n sọ ìtàn Bashir bin Sa'd ansari wọ́n ní láwù sọ̀rọ̀bà sábẹ́ ni madini ara madina ni wàhúwa walidu norman oní bàbá norman tẹ́lẹ̀ ní norman bin bashir bin sa'ad wọ́n ní kọ́lẹ̀ ní abdulaziz bin abdullah الإمام بخاري عبد العزيز بن عبد الله الصفوني قال هنا شقي حدثنا إبراهيم بن سعد عن صالح بن كيسان عن ابن شهاب قال أخبرني محمد بن عمان بن بشير أن أباه أخبره أه؟ بشير بن سعد أصرف ومار نعمان بن بشير أن عمر قال يوما إذا عمر صنيع جوكا في مجلس نيجوكا وحوله المهاجرون والأنصار أو مهاجرون أو أنصار بلغبرة عمر أرأيتم لو ترخصت في بعض الأمر ẹ sọ fún mi kílẹ̀ fẹ́ sọ fún mi kílẹ̀ rí sí tí ń bá ṣe rúksọ̀ níbi àwọn iṣu kan tàbí tí mi lè mọ́ mi tẹ́mi tí mi lè mọ́ra mi tẹ́mi náà ọ̀rọ̀ aṣe kí tí mo mú nǹkan ẹ́ máa kún tún fáìlì kílẹ̀ máa ṣe afákàtù afákàtù that is bashir bin fash onígbò àwọn sàábé tán bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ dákẹ́ fa'ada marratain aw thalatha ó tún tún sọlẹ́ méjì abẹ́ mẹ́ta qala bashir bin fash bashir bin fash wọ́n ní law fa'alta tí rẹ̀ wo lórí rẹ̀ ọmọ tó bá lọ ṣe tàrà kùs nǹkan tó yẹ kó oni a ṣe kini a tún ẹ ṣe ṣe máa ń tún kí ni kí ni ó fa bí ó ṣe máa ń tún ṣe تقويم القبط قال عمر عمر واني أنتم إذا أنتم أتين يجدني يجدني إليه يكون إليه في أم بنين التاريخ الكبير في الإمام البخاري إليه يلون إليه sanwó tún ṣe bẹ́ẹ̀ ni àníbíwá Muhammad sallallahu alaihi wasallam ní àdínú nasiha àdínú nasiha ẹ̀sìn yìí ni nasiha ni kúnnà limani wọ́n lá sọ pé fún tani lillahi wa li rasuli wa li dini wa li a'immati muslimina wa wa ammatihim agbọ́dọ̀ ṣe nasiha fún àwọn olórí wọ́n àníbíwá Muhammad sallallahu alaihi wasallam man arada an yansaha li sultanin fala alaniya ẹni bẹ́ ṣe nasiha fún àwọn olórí kó mọ́ jẹ́ pé kí gbangba ta ni ó ti ṣe so eléyìí orinlẹ̀ nínú èyí tí ó yẹ kí a ṣe fún olórí ká ṣe nasiha fún wọ́n ìsán gbangba ta tó bá ṣe pé nǹkan tí ò ní fífi tí náà ni tí ó dẹ̀ kìí ṣe ní ẹ̀yìn olórí níwájú olórí eléyìí kò sí nǹkan tí ó bẹ́ẹ̀ Ah, Ibn Abi Shaybah wọ́n mú wá nínú musannaf fún wọn wọ́n ni haddathana Wafi' qala haddathana Sufyan an Ibrahim bin Abd al-A'la an Suhayd bin Ghafla látọ̀rọ̀ Suhayd bin Ghafla qala Suhayd bin Ghafla ni qala li Umar Umar sọ fún mi ni khalifata ni ó antum ila antum ó ya Aba Umayya tẹ́rẹ Abu Umayya ìyẹn suwed bin gafla inni la adri la anni alla alqaka ba'da ami hada oni mi ma bóyá mo lè mọ́ pàdé ẹ lẹ́yìn ọdún mi yìí fasma wa ati ma gbọ́rọ̀ sí olórí lẹ́nu wa ati ma tẹ̀láṣẹ olórí wa in umira alayka abdul habashi ó dà kó ṣe pẹ́yìn tó fi ṣàmírù yẹ lórí ẹrú ni ká fi ẹrú ṣe àmírù láwọn ìrẹ̀ lórí ẹgbẹ́ yẹn ó ṣòro gbà oníwà ìlúmira àríkà abdul habashi ẹrú ó tún wá jẹ́ ethiopian mujadda bóyá ó ti gé lọ́wọ́ àbógé nínú àbógé lẹ́sẹ̀ wọ́n ní àmì ìrùlélẹ́ yìí ìndọ̀rábàkà fọ́sùlẹ̀ tó bá ní ẹ̀ ṣe sùúrù tó bá ṣe kí ni tó bá ní ṣe sùúrù wọ in haramaka tó bá dùn ẹ láwọn ẹ̀tọ́ fọ́sùlẹ̀ ṣe sùúrù wọ in arada amúran yẹn wọ́n lẹ́pẹ́ nǹkan tí ó bẹ̀sì yẹn jẹ́ òun ni tó fẹ́ ṣe fún ẹ fọ́kún sáàmù wọ́tọ́ a sọ pé mo tẹ̀ láṣẹ rẹ bẹ́ẹ̀ ni mo gbọ́n tó ń sọ ṣùgbọ́n wà dá mi jama'a mọ́tàkù jama'a mọ́tàkù jama'a ọ̀rọ̀ Umar bin Khattab tó sọ fún suwedun ghafla ẹbọ́ ni al ṣùgbọ́n لقومناك أو لقومنا إوجاجك بسيوفنا lẹ́yìn náà asìlẹ̀lá kò sí ní tẹ́ẹ̀tì lè rí yẹn àti níbi tí àwọn ìkọ̀wá ní àǹkó mọ́ra wọn tó ṣe pé ìtawọn wa afghani ni ó ṣe máa chájì àwọn aráàlú ègéńsò lórí ìlú àwọn bí tàbí disagree pẹ̀lú ilé lẹ́yìn ẹ̀yìn náà rí pé kí ni wó òjọ́ra so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì kámọ́ ah, Abdullahi bin Abbas radiyallahu anhu uh, òun náà sọ̀rọ̀ nínú Musannaf ibn Abi Shayba bákan náà uh, Sa'id bin Jubair ó ní qala qala rajulun li ibn Abbas arákùnrin kan sọ fún Abbas amuru amir bil ma'ruf mo pa ẹni tó jó lórí mo pa aláṣẹ dáadáa sorry that is ó bèèrè ní bèèrè rí ṣé olórí mi kí n máa pa láṣẹ kí n máa pa láṣẹ dáadáa àbí kí n máa pa láṣẹ dáadáa qala in khifta an yaqtulaka fala tu'ammil al-imam tó wọ́n bẹ̀rù pé ó lè pẹ́ ní fala tu'ammil al-imam má fa in kunta la budda fa'ilan fi ma baynaka wa baynahu tó bá fẹ́ ṣe ìrẹ́jẹ́ kó já àárín ìwà àti ẹ̀ ìtú ọba sọ fún sọ fún láàrin ìwà àti ẹ̀ so nísìnyí àlèkárù làálá ní àlèpín síbí ọ̀nà bí mélòó kan ká sọ níwájú olórí táwọn èèyàn wà ń bẹ̀ ìwọ tó o bá ṣe yẹn tó o bá bẹ̀rù ìyìn olórí ó ṣe fún ẹ níwájú olórí ni ó àwọn èèyàn lẹ́wà mẹ́ ìwé ìlàbùlẹ́bù náà bá ṣe ló ń sọ ń bẹ̀rẹ̀ ìpé ìhìfà ìyẹ̀ fúlákà fẹ̀lẹ́tù ẹnibí ìmáàmù wọ́n bá mọ́ mú tó bá ṣe ìyẹn olórí tó bá ń bẹ̀rù tó kúmọ̀ lọ pẹ́ fàyínkú tí sallallahu alaihi wasallam ti sọ fún ó ní afdal jihad jihad tó fi lọ́lá jù òun náà ni kalmatu haqqin inda sultani jahir ká sọ̀rọ̀ òdodo nígbà tá a máa ń bẹ lọ́wájú olórí alábòsí ká sọ̀rọ̀ òdodo a sọ bó ṣe ká sọ láàrin àwọn àti ènìyàn inda sultani jahir kò bá wọn pẹ́ lẹ́yìn ìgbà ẹ̀yìn ṣùgbọ́n tó bá di pé òun lọ ń sọ lẹ́yìn rẹ̀ tí ò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ṣe kò sí ní ìṣesọ yẹn ìyẹn àwọn sáráfù ní wọn sọ́pọ̀ tí irú nǹkan bẹ́ẹ̀ tọ́bárẹ̀ yẹn kọ̀ọ̀kan tó bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ ní ààní fi ọ̀rọ̀ rẹ̀ gbọ́rọ̀ àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam dànù tó ẹni ṣe kàlẹ̀ ìbáni sọ wípé ìmọ̀ ṣe ń kárù lórí àwọn olórí publicly òun náà ló padà níbi sí kí ni ikú Usman radiyallahu anhu tẹ́ bí àwọn ẹni ìṣíwájú wa ni wọ́n ṣe gbọ́ yé ni rọ́kálọ́ mú àdífì tí ó lẹ́sẹ̀ lẹ́ tẹ́ẹ̀lẹ̀ nínú àwọn kútùbù mùsùlùmẹ́dá ni kálọ́ mú kámọ́ fi ṣe àwọn ìkwánu ma máa ń lórú nǹkan bẹ́ẹ̀ àwọn sòròrí yíò ni wọ́n máa ń lórú nǹkan bẹ́ẹ̀ ẹ̀tún wá fi ti sọ́rọ̀ àbúbákiri tó sọ́rọ̀ àbúbákiri làwọn wọ́n fi ṣe lórí yìí kò ṣe pé mo dájú láàrin onífẹ̀yìn àsántú fàáìlú ni kí má ṣe dáadáa ẹ̀ṣẹ̀ kí ẹran mi lọ wẹ̀yìn asántú kí má ṣe mistake ni so kí ló sọ o ní pé fún wọn kò wá máa kọ́ correct you so ìyẹn náà dẹ̀ ni kò túnmọ̀ sí wọ́n yọ ọ̀dà tí àbí wọ́n yọ ọ̀fi fi wá bí kí ni àkọwọ́ náà ká lè sọ tẹ́lú àwọn kan ti dùn tán sáré lọ translate ẹ̀ ní àbí wọ́n transcribe ẹ̀ wọ́n translate ẹ̀ àbọ́n ti ẹ̀ translate ẹ̀ náà ní tán sáré gbé sí kìíní so ẹ jẹ́ ká ṣọ́ra fáwọn nǹkan tí ó bí àwọn kì nílẹ̀ tẹ́ ńlẹ̀ wá kò túrù nǹkan lára ti tiwa yóò mọ̀ jẹ́ kí a máa ṣàlàyé èyí tí ó bá tako mọ́nájù ìdí nǹkan tẹ́ ń sọ yìí ní ìjáde báyìí ti sọ pé mo wá ń ṣe rọ́gbù fún yín wọ́n lè sọ̀rọ̀ in passing fún eléyìí tí ṣe tẹ́ẹ̀ ní display àwọn kìíní mi náà ẹ gbọ́dọ̀ continue báyìí àwọn ẹ̀kan ní láti kọ́ wá máa ń tẹ́ ìṣe èyí ní ìlú hujja wal adilla otherwise ní àwọn èèyàn ó gbàtànjẹ ẹlòmíì tó ti dúró tẹ́lẹ̀ ó gbàtànjẹ àwọn tó fẹ́ ṣe súnnà míì ó ṣe wọ́n rò pé ten percent yẹn ni súnnà kẹfìntà sọlẹ̀ kan ẹ̀ ń tíráì láti present wá mi bẹ nípa ọ̀nà dance wá mi tẹ́tí tẹ́lẹ̀ alhamdulillah wá mi yẹ gẹ́gẹ́ fún ẹ̀ ní ìdẹ́ ń búrọ́ yìí sì fún ló sọ nípa kí ni alikwan muslimu nípa tìjànìyà ni àwọn náà wọ́n sọ kí ni àwọn negative side àwọn kẹtí wọn mójútó bẹ́ẹ̀ lọ tìjànì yìí náà ni wọ́n sọ ń pa wọn wọ́n lè jẹ́ ká mọ̀ wípé bí tíata ń maslakun khati maslakun khati هو ni wá ní gẹ́gẹ́ الميسرة، so ọ̀rọ̀ ibú kọlẹ̀lẹ́ ọ̀rọ̀ ìtara ìlàyẹ̀ kìní kankan ó mọ̀ ọ̀rọ̀ ní tẹ́ pa mọ́wọ́ wọn kan tí ó ní ẹsẹ̀ ní ìparí ní àná tí mo ń bọ́ aláti halkọ́ ni wọ́n ṣe wá sí fáwọn ìfẹ́kàn sọ ni ò ń ṣe mi ìwé lẹ́yìn nísìn àyè tí mo lè fi sọ náà ni àyè tí mo lè fi sọ ní irú àwọn àyè báyìí tí wọ́n rájì kó báyìí tí wọ́n sọ tó bá ti di ọ̀rọ̀ àyè tí mo fẹ́ ṣe lẹ́tọ̀ mi lọ́wọ́ ń discuss irú àwọn nǹkan ọjọ́ òní báyìí ṣé ó mọ̀ jẹ́ òru sátọ̀dé magribu ẹni máa ṣe halkọ̀ lórí kitabul adab láti mú sọ̀rọ̀ Bukhari odi mélòó odi méjì bẹ́ àárọ̀ sátọ̀dé ní ìkà kí ń gbé sórí Facebook ní bọ̀bọ̀ máa ń rí táwọn èèyàn ṣe kí ni tí wọ́n download rẹ̀ ni máa ṣe tafsirul Qur'an Karim lẹ́ni tí yóò tún ká jáde tẹ̀sílù ọba mẹ́sẹ̀lẹ̀ sáàdì pẹ̀lú ẹ̀ ìyẹn tó bá di àárọ̀ sátẹ̀lú ojú mẹ́ta báhùn tó bá di àárọ̀ sunday máa tún ṣe tíra àkídà lẹ́yìn wọn àṣùbáni tíra tí mo ń lò nífin olùsúnà bí Dawud àwọn kìtàbí sunna ṣáptà kan kìtáàbù kan ní àwọn kìtáàbù súnà nínú sọ́nà bí Dawud ọmọ ń lónìí every Sunday àti tí n bá travel lókù every Sunday lẹ́yìn àṣùbà kò jù mẹ́rin báwọn tó bá di aago mẹ́wàá sí mẹ́wàá bọ̀ máa ṣe alcohol mi ó lè jẹ́ pé fík ni máa treat tí à ń lo fíkì àdìs ni à ń lo almuharrar títí ibn abdul hadi ó lè jẹ́ ọ̀rọ̀ àkídà matriti ní kitabu iman nínú sahih bukhari ó lè jẹ́ kitabu tawhid oní matriti ó lè jẹ́ tafsir olùmọ̀túnṣe tafsir suratul baqara òní fẹ́lẹ́ yìí mo máa ń ṣe mo máa alternate ẹ̀ àti ní ọ̀sọ̀ọ̀sẹ̀ mo máa ń pín síra wọn àwọn kẹtí mo ń ṣe òní ìyẹn tàbá fi yẹ sunday ni àárọ̀ ẹ̀yìn àṣùbá tírìtì tírí àṣídá gbádago mẹ́wàá ó kọjá díẹ̀ nù àtírìtì tírí àmì méjì nìyẹn títí àárọ̀ sátọ̀dẹ̀ tafsir bákan náà ó di mẹ́ta láwọn títí ìrọ̀lẹ́ friday sójú òru sátọ̀dẹ̀ yìí màtírìtì kìíní kìtàbùl adam nínú sàìbùkárò di mẹ́rin then khutbah juma odi márùn odi márùn Thursday every Thursday ma lọ sí Yaba alcohol dcl ní tí mo ti ń ṣe bọ̀ wá nísìn láti nǹkan bí over twenty years hmm? ìyẹn náà wà ń bẹ́ so di mẹ́fà kan so máa ṣe yẹn náà so kama àti sọ so, àwọn public lectures tí mo máa ń lọ ní sundays ni àbí ọjọ́ mi náà every month ní markaz ní first after tí wọ́n bẹ̀rẹ̀ oṣù matrix inú ọ̀tọ̀ ìmáàmù mali ní ìrántí sọ every wednesday nínú mọ́ṣáláṣí ọ̀dọ̀ wa náà matrix àrùsálà àti kìdínà zẹ́lùkẹ́rọ̀ wáyé kọjú méje matrix yẹn náà tẹ́lifíà ṣe ìta bíìsìtì ìta bíìsìtì àwọn tí ẹ rò pé wọn bíìsìtì rú nǹkan báyìí ẹlòmíì nu wọn tí mò ń ṣe èyí kò ṣe ṣùgbọ́n ìfọ̀n lectures tí mò ń ṣe káàkiri káàkiri ṣùgbọ́n péèjì mi lórí Facebook ni, mo open ẹ̀ láti bí abúlé nine eleven ní àbí nine ẹ̀rọ sí dáadáa wọn bí nǹkan kankan síbẹ̀ èmi náà kan máa ń wo nǹkan báyìí ṣe máa ń wò ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ ní ìfẹ́ ẹ̀rí tẹ́lẹ̀ wọ́n pàtẹ́ sí ní november ni ẹgbòdì sọ lásọ tún sọ sheik abdullahi kùtùbí ló pàtẹ́ sí lẹ́ni yínkọ̀ yìí a ní láti takùkiri lẹ́ẹ̀sì àwọn èèyàn ó gbàkan jẹ pẹ̀lú ẹ̀ wọ́n dẹ̀ ká mo rí pé nǹkan tó ní rọ́dù ni àgbẹ̀ mo ti bẹ̀rẹ̀ rùdúdù ni téèjì yẹn mo fi ilẹ̀ fún káfí mo ṣe rùdúdù àwọn àwọn nǹkan yẹn torí náà tún lọ sí fàlàfíà àti tíì ìyẹn náà yìí ta fílẹ̀ fún yẹn àwọn ọmọ tún wà nọ́mà àwọn alkọ̀ tí mo ń ṣe olówó abẹ yàtọ̀ sí títí àárọ̀ sunday lẹ́yìn àṣùbá àti àárọ̀ saturday lẹ́yìn àṣùbá tí mi kì ń gbé sórí facebook torí ká sọ pé à ń to gbogbo àwọn kìíní ẹni òpétà ẹ̀ máa lọ bẹ́ẹ̀ ni ti júmọ̀ náà fàìmọ̀sẹ́ẹ̀tì gbogbo àwọn nǹkan ẹni so gbogbo eh, ẹgbẹ́ ẹ̀kọ́ òmójútó kìíní ẹ̀kọ́ ẹni tí òmójútó kìíní ẹni tó ṣe pé ìtọ́ lọ ń dá sí in tí ó kàn ní ẹ Saudi ilé ìkọ́nù wọn ní kìíní kí ló kàn pẹ̀lú àwọn wọn á bọ̀ wọn tẹ́lẹ̀ tí wọ́n fún wọn ní asylum ni wọ́n dẹ̀ rí fún ẹni òrìfẹ́ yàgà máa wọn jì wọ́n dẹ̀ sọ̀rọ̀ wọn ní so kí ni issue ń bẹ́yìn wa òjò wá ń gbà ìtẹ́ tí wọ́n á fẹ́ káwà dákẹ́ kẹ́yìn àmọ̀sọ sódà ni so ìyẹn ni kò free láti mọ sọ free láti mọ fún ilé sí ìtàn kò sẹ́nìbọ̀dì tó yẹ̀ yẹ̀kan ládájọ́ tí ó máa ṣe ìdájọ́ kan àwọn kan òṣè kìíní kan mójútó ráwá ẹni tó fẹ́ ṣe ìdájọ́ ẹ̀yìn púpọ̀ bá wọn tọ̀hún sọ̀rọ̀ ní ẹ má dá sí nǹkan tí ó kàn yín lóyún níta mọ́ ẹ má bá àwọn àfáà jẹ́ ẹ bá fi ń bá wọn jẹ́kẹ́ wọn bá wọn kó mọ dìfẹ́ǹdì wọn tó ń ṣẹlẹ̀ yẹn sọkẹ́ iná tó tún wá gbé títí jáde ẹ̀wọ̀n nira ẹmọ bùnbáàzì nira ẹmọ kìíní pọ̀tí tó ń bẹnu tíra bùnbáàzì tó ń bẹnu tíra àwọn àfáà ó takùn tẹ̀ dòrè lórí ṣe so eh, ní àná tí mo ń bọ̀ láti halkọ́ ìkan náà ọmọ ìyá sẹ́ndì kí ni líǹkì kan sí mi téèyàn kan ṣe wọ́n àwọn ará ní tó ló ń sọ̀rọ̀ nípa mi ní ìwó àárọ̀ yìí òmùkànwó díẹ̀ ń di kìíní ẹni gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹni yẹ ló sọ tó rà kí n lè kọ̀nfàmù ṣètò òótọ́ ló sọ àbẹ̀nìyàn ṣe mistéèkì nígbà tó ń present ọ̀rọ̀ fún mi sẹ́nu wọn bá tó sọ fún yẹn náà mo kàn fẹ́ lórí àkọ́kọ́ ẹni sanú ọ̀rọ̀ yẹn yìí fún yẹn tí máa jókòó tí máa ní wọn fún lésì ni gẹ́gẹ́ bí alálùbọ́sà náà yẹn èyí táwọn èèyàn bá rí pé ó need response inú àwọn ọ̀rọ̀ ẹ̀kan bá sọ fún mi tí n bá wo tẹ́mi náà bá rí pé ó need response máa response bí mo ṣe ń bá alálùbọ́sà lò yẹn olóògbé pé gbogbo wọ́nranwọ̀nran tó ṣe lájọ́ ìsinmi ìyàsí bẹ́ẹ̀ náà lè léyìí ni so ohun tó kéré sí alálùbọ́sá olóhun ti mọ̀mí láti títà rárá tó àbí ní ìrántí dára wọn ní ìmẹ́rin yìí torí pé àmọ́ èèyàn ló mọ̀mí sí ní ìrùn so ẹni yìí ní Professor Kakuri wípé èmi fẹ́ mú fọ́gún àbí nǹkan kan níta mọ́ṣáláṣí lẹ́yìn bàbá irọ́ ni bàbá irọ́ oní tí ó yí pa Professor Kakuri establish pẹ́kàwé èèyàn lọ dìbò nínú ilé adẹ̀ sọ fún wọn wípé kàkàwé èèyàn lọ gbégbá bùrádà fún contest adẹ̀ sọ fún wọn pé ẹ̀yin gangan ló yẹ kẹ́ champion nítorí pé ẹ̀yin mòfin ẹ̀sìn àwọn tẹ́lẹ́kà lọ contest yìí àwọn òmòfin ẹ̀sìn so ẹ̀yin lẹ máa mọ̀ èyí tí ó bẹ́sìn mu àti tí ó bẹ́sìn mu ó máa dùn fáwọn èèyàn lè dìbò fún yín ẹni pẹ́jẹ́ kan mọ witness position rẹ̀ wọ́n dẹ̀ sọ wọ́n ní àwọn táwọn pé ló àfá làwọn nǹkan kan wá nígbà tẹ́yìn tẹ́ dáfà bá ń fá ṣẹ́ni tí ó dá kan mọ̀ tó kàn jẹ́ pé nominal muslims ní ni wọ́n àwọn èèyàn ni ó lọ síbẹ̀ nì ẹwà ní wọn ló ṣẹ̀rí àkànkàn kan wọ́n ra wọn so ó gbọ́dẹ̀ sọ nítòkún ẹ̀ náà nígbà tí à ń sọ wọn ní àwọn àpógbọ́n àfá àkọ́ ni wọ́n sọpọ́ọ̀tì káwọn èèyàn torí bọ́ kí àwọn àmì wà ìgbésẹ̀ ibiṣẹ́ kọ̀rọ̀ ibiṣẹ́ kúrú gbé gbàtẹ́rẹ̀ parí ìjòkó tí wọ́n wà ní ìta ìfàmù ẹ̀ṣẹ̀ ń gbọ́n sí pé wọ́n lọ sí òtẹ́lì ni a wà níta èmi àti ustaz eh, so ó ní mo sọ fún pé ọ̀rọ̀ báyìí báyìí báyìí báyìí nípa pé àwọn àfáà míì wọ́n tako àntoríbọ òṣèlú ipa n contest mo ní lára wọn náà ni sheik rọ̀bí tí mo dárúkọ ẹ̀ ẹ̀ẹ́dẹ̀kẹ́sẹ̀ náà sọ pé sheik rọ̀bí pé ìyẹn lára àwọn zúmọ̀ láwọn ni à báyìí sọ mo yá mo ní sọ lára àwọn fọ́ọ̀tẹ̀ jẹ́ náà islamiyà ni ẹwà wípé kí sọ fún ṣẹ́kùnà jùdínì kájọ kan organize kìíní káwọn náà pàwọn èèyàn wá láti lọrin káwọn náà kọ́ṣà ọ̀rọ̀ yẹn ni wọ́n àti ẹ̀rí ni gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ tí mo fẹ́ pé bí a dá iye àkẹ́kẹ́ wọ́n rí wọ́n ò gẹ̀ẹ́nkẹ́ bí àbí lára àwọn brothers ni mí lélẹ́bùkún ọ̀sọ̀ tó kà bí a káfọ̀ gáńjà ka kìíní káwọn sọ̀rọ̀ ẹ̀kọ́ ka fún mi àfáà láti mọ́ sọ pé àfáà làwọn náà lẹ́yìn ẹ̀lá padà pàdé níbi prógrámù professor aláròtọ́ yìí wọ́n invite mi fún ìgbà ẹ̀lá ẹ̀ tó kẹfà náà sọ pé àwọn òmọ̀ mi pé àwọn ọmọ gbórúkọ bá àwọn òmọ̀ pé mi tó kí wọ́n kìlọ̀ ń bí eléyìí òní wípé tẹ́lì ń sọ irọ́ ni o ìpé mi ń fọwọ́ ni àbẹ́wò àfọmọ́ mo disagree pẹ̀lú mo kí fún wọn ó yàtọ̀ so ìjókòó yẹn dẹ̀ ní mo sọ fún ṣèkì mìíràn lẹ́yìn ìgbà yẹn pé ẹ̀yìnlẹ̀ invite mi ẹ̀rẹ̀ lẹ́ máa fún 120 ìsáàbù ṣe tààlìkì tààlìkì mo fẹ́ ṣílẹ̀ èdè kí n ṣe ń bẹ̀yẹn ni òun mo ní sọ fáwọn èèyàn pé ókè ṣèkì ọ̀bí ṣèkì mú bí báyìí báyìí báyìí ni tí wọ́n sọ so ẹ̀dẹ́ kí n ṣe tààlìkì wọ́n ní àwọn issue communicate lẹ́yìn sọ́gbà tó dẹ̀ di ti ìrọ̀lẹ́ ní tán bẹ̀rẹ̀ ìrọ̀lẹ́ mo padà síbi issue yẹn torí pé àwọn èèyàn ò ní gbé ìròrí kan lọ àwọn àmì náà ta mẹ́mí báyìí ní àmì position ní ìtò yàtọ̀ sí àwọn àfá mi mẹ́dẹ̀ ní position at least káwọn gbọ́ ti tàwọn àfá mi náà má tó di ìrọ̀lẹ́ tí mo padà síbẹ̀ ní ṣéèkì náà padà kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ mi tó bára bẹ̀rẹ̀ pé wọ́n ṣe ta yìí tí mo sọ ibẹ̀ ní ṣéèkì náà ni wọ́n ti gba máìkì tí wọ́n bínú sí ọ̀rọ̀ tí ṣéèkì sọ ìṣèbádọ́ ṣe ní tíì káàkiri nǹkan kan mọ́ra wọn tí fídíò bá wà kan lọ wo so yìí tí wọ́n ń sọ tọ́kùnrin sọ ní nǹkan tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ ìpèmí fọ́ gúúṣẹ́tì ah, kàfúrì òun fọ́ gún wọn ayé ìgbó lẹ́bẹ́ sọ gbogbo ọ̀rọ̀ pípa yìí lè fẹ́ sọ gbogbo ọ̀rọ̀ pípa yìí so ṣéèkì mohamed ní lẹ́yìn yẹn wọ́n tún fẹ́ invite mi tí wọ́n á ní káfà jáàmì mú invitation wa àti gbà ẹni ní ti lọ kí ni wọ́n mọ́nì ìyàwó kan yẹ́ wọ́n fẹ́ tọ́ ṣe fọ́ọ̀mọ́ wọn wọ́n pè ní wọ́n tún send invitation sí mi wọ́n pè ní lórí fóònù wọ́n tún send invitation sí mi tó túnmọ̀ sí pé kò ní páàrin wa ó dàrú bẹ́ẹ̀ ni bọ́kí ìjòkó tí èyàn àti wọ́n ti jọ tí àjòkó wọ́n gbà tí ustaz mutaro tí mo tẹ̀lé wọn tí mo ti fi àwọn àkíyèsí tí mo ní wọ́n sọ pé mi ní àtẹ́ǹdì kí ni wọ́n gbọ́dọ̀ pè ní sí prógámù ọmọ mo dẹ̀ ti mú láti mọ̀ ẹgbẹ́ tó bá pè ní sí prógámù ọmọ yìí lọ ilẹ̀ lọ prógámù ọmọ láti gbà ẹ̀rù tó pé sáǹtì mi lè ní òun láìkí kí ẹmọ ẹlòmí àsọ̀rọ̀ bá stamp fún nǹkan tí àwọn ọ̀dọ́ kan ti wá rí mi tí wọ́n ni tí wọ́n gbà kan jẹ táwọn ní àwọn mí ò rí mi lọ́nà mí àwọn mí ò bá tàn jẹ́ no èmi yóò ṣe irú nǹkan bẹ́ẹ̀ sómi ilẹ̀ ń tójúbọ ọ̀dọ̀ èèyàn kan káàkiri èèyàn kan lówó lówó kí ló kàn mí pẹ̀lú yẹn ni ní ìtójúbọ ọ̀dọ̀ lówó kan káàkiri ni àwọn èèyàn mọ̀ mí pẹ̀lú yẹn ni táwọn sọ pé bí àwọn kìkì kan ló ń wá àmọ́ election sáwọn èèyàn invest in náà tó ní lọ so kábàámọ́ máa ròyìn wa nísìnyí gbẹ́ tó ṣe pé àwọn òtí ẹ̀ bá ṣe rárá mọ́ àbáwọn òtí ẹ̀ lọ́rọ̀ pẹ̀lú mọ́ torí pé wọ́n ṣe lọ ilé ìwúlò ní náà captain's reality lẹ́nu ọmọ tó ń sọ̀rọ̀ tó ń sọ kíní tó lọ mọ́ mi láti kíní kan mọ̀ nípa tó ń mọ́ ṣe kì múra nìkẹ́ kí múra wá ní lọ́dà yìí ọ̀run pa lẹ́nu ó tún sọ ó léèyàn kan ó wá sí alcohol mi ọ̀rọ̀ ṣe ìyàwó kó ṣe ìyàwó rẹ̀ ṣiṣẹ́ báńkì ni ni ìmọ̀ bọ́rà tó sọ̀rọ̀ that's number two àwọn tó bá mọ̀ mí dára mọ̀ mí pẹ̀lú wípé ní ilé sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ẹ́ ṣe ni mo sọ̀rọ̀ màá béèrè kí ni nǹkan tó ṣẹlẹ̀ ìyàwó rẹ̀ bó lẹ ṣe fẹ́ra yìí bó ni nǹkan kan mọ́ra wọn yìí kó tó di wípé màá sọ ọ̀rọ̀ tí wọ́n máa sọ oníṣẹ́kù mọ̀ránù sọ wípé ìyàwó rẹ̀ ò ṣe kèfèrí ṣé ìyàwó tó bá ṣe kèfèrí nìkan náà máa ń kọ́lẹ̀ ni ẹ́ ṣẹ́kù mọ̀ránù ò lè sọ yẹ bí àwọn olóṣì gbọ́yé ìyàwó rẹ̀ ò ṣe kèfèrí tó bá ṣe kèfèrí nìkan àwọn kátà mi kò nílẹ̀ pọ̀ ni wọ́n fi sọ fọ́kùnrin pé òun ò ṣe mọ́ ó pọ̀ lẹ́jantirẹrẹ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wà ń bẹ́ àbí ẹgbẹ́ tíra títí kẹka ẹfi sympathy kẹfí lẹ́yìn ṣóbìnrin lè sọ pé òun ò fọkọ̀ òun tó kọ́kọ̀ òun ṣiṣẹ́ rìbá ní kò sí nǹkan tó mọ̀ náà rẹ̀ ṣọ́kùnrin lè fi ìyàwó rẹ̀ lẹ̀ nítorí wípé kí ìyàwó ń ṣiṣẹ́ rìbá ní tó bá fi lè mú ọkọ fìyàwó lẹ̀ fún nǹkan tó wà less than that ní àbíyàwó lòun ò ṣe mọ́ nítorí pé ọkọ ó ṣe kí ó wà less than that tó ṣe nǹkan tó wà less than that ni sọ ìwú ni àwọn ariwo ránì ṣèbí sàbẹ́ lóbìnrin lọ bá níbi Muhammad sallallahu alaihi wa sallam tó sọ ipé kí ni òun ò takú nǹkan kan láàárọ̀ ọkọ òun yìí àyíbẹ̀ẹ̀kọ́ nípa òun kàríà alkófù ìṣe kèfèrí ní nínú kí ni islam dàtí ìwà ìmúore àbí nǹkan tó sọkán kò sọ wípé nǹkan míì olóhun kórìíra ìwà àìmúore lólóhun kórìíra àìbẹ̀kọ́ ni anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam kí ló sọ fún obìnrin yẹn iṣẹ́ sọ fún náà ni pé àtàrò dínà alẹ́ ìhàdí kọ́tà ọgbà tó fún ẹgbẹ́ bí sàdá fi ṣe òṣìṣẹ́ àti dá padà àríbẹ̀kọ́ so kí ni ìkàtẹ́wà sọ di ariwo ni ẹwà ti gbẹni pókè ẹ̀yìnlẹ́mọ̀ ń pa kíní sàbẹ́ lóbìnrin lọ bá ní sọ láàṣán في بثابت في خلق وندين ولكني أكره أو أخشى الكفر في الإسلام أنا بزطيب يعني ندابر أتردين عليه حديقته sẹ́lọ́wọ́ fàtà àwọn afá dáadáa ẹ̀ẹ́rí àwọn nǹkan tí ó jọ orú nǹkan báyìí ká máa tí ì sọ wípé mi gan ò sọ̀rọ̀ báyẹn náà àmọ́ details àkọ́kọ́ ní pé mi ìrántí ìṣẹ̀lẹ̀ yẹn ni so àmọ́ iye àwọn tó ń ṣiṣẹ́ báńkì ni kò ṣe ìpẹ́lú mi wọ́n sí alkọ́rì àmọ́ ẹni tó ń bá wọn tó wá sí alkọ́ àmọ́ iye fatwa lectures tí mo ti ṣe ọ̀rọ̀ ọ̀yàn fárùn mọ̀ kọ́nà fi yẹ̀yàn kúrò ní súnà ọ̀rọ̀ ṣòkòtò balẹ̀ kọ́nà fi yẹ̀yàn kúrò ní ṣòkòtò balẹ̀ kọ́nà fi yẹ̀yàn kúrò ní súnà mo ti sọ̀rọ̀ púpọ̀ lórí eléyìí tó pọ̀ jẹ́ èèyàn kan dìde láti rùkú ọká ọmọyà kò ká ọmọyà ni mo sì tún sọ ọ́ láìpẹ́ yìí náà ni ṣùgbọ́n ìpò yìí ni kẹ́ẹ̀mọ́ parọ́ máwọn èèyàn nítorí pé o fẹ́ dìfẹ́ndì àfá rẹ̀ o fẹ́ dìfẹ́ndì benefactor rẹ̀ ẹ́ so a ní afá ìmọ̀ránù sọ ipé ìyàwó rẹ̀ òṣèkú ṣe ìgbọ́n máa ṣe kúfù nìkan náà mọ́ ń tọ̀ lápọ̀ ni àbọ̀ ẹni tó bá ṣe kúfù nìkan lóbìnrin máa ń ṣe mọ̀kálá àkúrò lọ́dọ̀ rẹ̀ ẹ̀tún fíkí wọ́n yíká ẹ̀tún wò dáadáa ní kẹ má jẹ́ kí àsìnlẹ̀ ìyànmà àti sympathy ó gbé ilé pẹ́ máa sọ̀sọ́ kú sọ ni ó tún aláfà ìmùránù sọ pé ẹni tí ó bá lọ sí tó lòun ti Muhammad sallallahu alaihi wasallam ó ń gba gíìsì àwọn Yahudi tán wọ́n ń jẹ rìbá ọgbọ́n àti àwọn ẹ̀fì tó jẹ́ náà sùn ilẹ̀ ọ̀nà sùúsù ẹ̀mọ̀ fọ́pọ́lọ́ sọ̀rọ̀ ẹ̀tùn lọ takúnú sùúsù ìṣe ò fẹ́ gbọ́ àbùgẹ́ni ni in tó ṣe wípé o lè fi mú àbùgẹ́ni lè fi mú àbùgẹ́ni ẹni ẹ̀ tó tún lọ ń di fẹ́ǹdì jọ́sọ̀ ọ̀wọ̀ yìí nìkan o ti kọ̀ mí ni lẹ́wọ́ tó lẹ́yìn náà àfáà lẹ́yìn tó bá fi lè bọ́ síbi ìrò pápá lè sọ̀rọ̀ nǹkan ọjọ́ àwọn náà ló tún parọ́ mọ́ ẹni tó bá pọ́ sí ibi ìbòjì wọ́n gba nǹkan lọ́wọ́ ẹni tó jẹ́ ẹni tó ń jẹ rìbá wọ́n bẹ̀ lọ́wọ́ Abdullahi Mas'ud rọ́jà aláwọ̀ ẹni ìgbà pé ṣe lè jọ ń jẹ ni tó ń gba rìbá àwọn àfá wọ́n fi rinlẹ̀ wípé Barira tó ṣe kó máa fún ní gift àbọ̀n fún sọ́rọ̀kọ̀ rádà sọ́rọ̀kọ̀ tán fún ní òun lónìí anábìsọ̀ lásánmà tàwọn ẹbí rẹ̀ ní àwọn ará alé rẹ̀ èwọ̀ ni fún wọn láti jẹ sọ́rọ̀kọ̀ débi wípé wọ́n ti gbé sọ́rọ̀kọ̀ wá kí ni ìbàká tó jẹ́ bí dàbídù tí ọmọ ọmọ anábìsọ̀ lásánmà Hassan ọ̀ṣọ́ tó mú ẹyọ ọ̀kan bẹ̀ tó fi sẹ́nu anábì tọwọ́ bọ̀ lẹ́nu tó yọ kìí yẹ kúrò lẹ́nu rẹ̀ ó ní àmà ta'lam anna sadaqa la tahillu li muhammadin wala li ali muhammad tí ó mọ̀ ní wọ́n mọ̀ ìpé sadaqa ní kò tọ́ fún wọn máa ti àwọn ará lè muhammad ànábì wọlé àníṣọ́lá àṣálá ní kí ló ń bẹ táàgẹ wọn ní kò sí àníṣà ṣe mú gbẹ́ sórí iná wọ́n ní bẹ́ẹ̀ ni bàrírà ni wọ́n sọ́rọ̀ pọ̀ fún àníṣọ́lá àṣálá kọ̀ bálagat ti dé ayere. rẹ̀ hiya walana ni di látọ̀dọ̀ àtọ̀dọ̀ àwọn ẹni ìyẹn ló ti jẹ́ kíni ló ti jẹ́ sọ́dákọ̀ sheikh sari ali sheikh nígbà tí wọ́n ń ṣe ṣáàrù hadithi arba'in lọ́sọ̀ wọ́n mọ̀ wọn kan wá láti sọ pé ẹni tó bá gba kìí lọ́dọ̀ ẹni àti tó ń jẹ́ haramu nítorí ọ̀nà tí a fi gẹ̀ẹ́tẹ̀ ètò bá jẹ́ muharram tó jẹ́ haramu nítorí ọ̀nà tí a fi gẹ̀ẹ́tẹ̀ ni haramun ala sahibi wàhílùn aw halalun li ghairi haramu ló jẹ́ fẹ́ni tí ó ní nǹkan yẹn ṣùgbọ́n halali ló jẹ́ fún ẹlòmíì torí pé nǹkan ọ̀nà tó fi gẹ̀ẹ́tẹ̀ ló sọ di àràbọ̀wọ́ fàyànjú eléyìí ìwọ wà máa dá sọ̀rọ̀ ó sọ pé òtò ní gbogbo tako àbùlùgẹ́nì ó máa tẹ̀sẹ̀ bọ́sẹ̀ ni kò ń ṣe mú ẹ èmi ò ní rẹ́spọ́ndì sí kìíní ẹni ẹni ò ṣe pa alálùbọ́sà náà tì lẹ́yìn ìkẹ́ táwọn yẹn bá mú dé tí ń bá rí kó dìsáàbù kí n rẹ́spọ́ndì torí pé ìmọ̀kọlẹ̀ fi ń sọ̀rọ̀ ìmọ̀kọlẹ̀ fi ń sọ̀rọ̀ sọ abẹ́lẹ́ ọmọ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته